أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته gbogbo àwọn tàbá fẹ́ nǹkan ọ̀dọ̀ ìjọ kọ́mọ́ kó wà ní flight ní ṣogbó ní wà ní ṣogbó ní wà ní stop a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a dẹ̀ tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ bí Ramadan ìjírá 1444 bí ó ṣe ń parí lọ tí a sì tún wà nínú pé à ń sáré a fẹ́ ṣe kòǹgẹ́ Lailatul Qadr ọlọ́run jẹ́ àṣẹ kòǹgẹ́ tó bá já sí pé nú àwọn òru tó ti lọ òun ni Lailatul Qadr ọlọ́run jẹ́ ọjà sípa àti ṣe kòǹgẹ́ rẹ̀ tọ́bá já sí pẹ̀lú òru tó kù náà ní bíi mẹ́ta sí mẹ́rin tó kù ọlọ́mọdé ọ̀bọ̀ ma wà lọ́wọ́ gbogbo àwa jàmá al-i'tikaf fa akóra sílé ọlọ́run akóra sàtìpó lẹ́ni tó fi gbogbo nǹkan ayé lẹ̀ pé à ń wá òru abiyì tí wọ́n bá wá bíyàn pé wá ìtọ́ wá sí i'tikaf ó nítorí kí bísínẹ́sì ni ó lè máa lo òkè ni. Okay, kí lóde tó wá yìí ti káàfù ó nítorí ìyàwó tí mo fẹ́ fẹ́ kó lè bọ́ sí mi àáwò pọ́ńtọ̀ nǹkan mọ nǹkan tó ń ṣe torí wípé ní tí mùsùlùmí tó gbọ́dọ̀ jẹ́ nọmba wán nínú gbogbo tí ó máa wá láyé òun ni kó rí ìyọ̀nù ọlọ́run kó sì wà lìjánà jẹ́mọ́ kó rí ìyọ̀nù ọlọ́run kọ́dẹ̀ kí ni o torí pé ẹnìkan kan ò lè wà lìjánà àfi pẹ̀lú ilá ányàtàgọ́mọ́dà ní yàlọ́wù ìrọ̀hàmàtì àfi káàánú ọlọ́run ìyọ́nú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bò wá dàrú ọlọ́run tí ó bò wá dàrú ìta afẹ́ fi sọ̀rọ̀ ní nǹkan lójú tá a bá sọ di ìṣá wà láì àlesọ́tà torí pé àwọn màtírí àti ń bẹ wájú ní ibi mò ń mo ṣe fẹ́ sọmará ìfẹ́ ṣùgbọ́n ìṣá àlá mi ní jẹ́ ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà máa lọ sínú tọ́pìkì a fẹ́ wo sifáàtù ahalil janna attributes of the dwellers of paradise àwọn ìròyìn wo ló yẹ ká rí lára ẹni tó fẹ́ wọ àlìjánà ó níbi kákọ́ ọmọ kíní jálìjánà ṣé ń téèyàn máa tọrọ ni àbí ń téèyàn máa sá kí ló yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí nípa àlìjánà tó dédé lárúbáwá ni tó bá wá já sí pé ń tá a máa tọrọ ni tó já sí pé nǹkan tá a fẹ́ débẹ̀ ni ó yẹ ká mọ̀ pé sọ́fẹ̀ẹ́ ni àbẹ́yìn ó ṣiṣẹ́ a gbọ́dọ̀ gbàgbọ́ yé eléyìí ìjọ́fẹ́ láwà àlìjánà àbá láwọn ìgbìyànjú kan eléyìí tá a ṣe gbogbo eléyìí ó yẹ yé wa a wà á wo bóòlù àlùjánnà gan ṣe rí tó fi yẹ ká máa wò pé a ṣe tí ń jálùjánnà rèé ní ọmọ kí láwà nílá tá a fi wọbẹ̀ ọlọ́nkọ́ tọ́ wa sọ́nà àáfàá ní tá bá ń sọ̀rọ̀ àlùjánnà tù mi ìfẹ́ wéèsì àsìkò ibi tá à ń lọ́pọ̀ ju lóga táwọn àṣẹ láǹkan kan yẹn lọ torí pé tọ́lá lu àlùjánnà a máa túmọ̀ sí garden ọgbà nínú kùránì ọlọ́run sọ̀rọ̀ àwọn kan àwọn àṣàbùlì jannati ibi akúsàmù làyásírì múnà á mùsùlùmí kìí ṣe àlùjánlé táwa ń sọ yìí àlùjánlá linguistic meaning nìyẹn ọgbà garden tó ní àwọn fruits tó ní àwọn plants tí wọ́n gbé nǹkan sínú ẹ̀ ìyẹn lọ́lọ́run bá ń sọ àwọn ọmọ tán sáhun irú tí bàbá wọn máa ń ṣe tó máa ń yọ sàkà tó máa ń fún àwọn olòṣì lóúnjẹ àwọn fẹ́ sa wọ́n dẹ̀ padà náà gbogbo ẹ̀ tó bá ti ń sá fún sàkà náà sí sàkà wọ owó ẹ̀ ara tí ò ní jẹ́ èèyàn wá lùjẹ̀ náà òun ni kọ́mọ yọ sàkà ara tá a fi wà lùjẹ̀ náà ìta fẹ́ sọ ní ká yọ sàkà àwọn àsáàbùlì jánà tọ́lọ́ ń sọ ń bẹ̀ wọn kèé ṣe àlìjẹ̀ náà ìtawà fẹ́ wọ̀ ọgbà bàbá tiwọn tó jẹ́ pé ó kún fún oríṣiríṣi àlùmọ́ọ́nì tọ́lọ́ padà kànájó tó jóná tí ó wúlò fún wọn àlìjánà ti èdènú ọgbà garden ṣùgbọ́n àlìjánà ti ṣẹ̀ríyà èyí tá a máa ń sọ pé ọlọ́run jẹ́ àwa àlìjánà ṣe wá lọ́mọ àlìjánà ṣe wá lẹ́ni tí ọ̀wọ́ ti ní yìí hó èyí bá ń bẹ̀rẹ̀ agbára lò ṣe wá lẹ́ni tí yóò wọ àlìjánà àfààní tá a bá ń sọ̀rọ̀ àlìjánà híyà síláàtù lọ́ọ́ ilẹ̀ gáálíyà sil'atullahi al-ghaliya wà qurratu uyunil muslimin afá alálìjánná òun ni ìtọ́lọ́ ìta lè pè ní dúkìá ọlọ́run tó ga jù òun ni nǹkan tọ́lọ́run tó jẹ́ pé ọlọ́run è fún èèyàn lọ́fẹ̀ẹ́ nǹkan àlùmọ́ọ́nì nǹkan àlùmọ́ọ́nì tó ga ọwọ́n bọ́ọ̀dì tó jẹ́ pé kàn bọ́ọ̀fẹ́ dé lọ́dọ̀ ọlọ́run òun ni bí jáde jẹ́ náà òun ni kúrọ́tù ìlú nílì mùsùlùmí òun ni tọ́lọ̀ ń fún àwọn mùsùlùmí tó máa jẹ́ ìdùnnú tí yóò jẹ́ ìtutù ojú yóò jẹ́ ìgbádùn fáwọn mùsùlùmí òdodo wàyí àdárù nàìjíríà àlìjẹ náà tá à ń sọ òun ni ilé kan òun lààyè kan tó jẹ́ ààyè ìgbádùn ààyè ìkẹ́ ààyè tí ò nira kankan ń bẹ alẹ́tì àádáha lọ́rù ní ìbáàdì ilmọ̀tàkì tọ́já sí pé ààyè yìí ọlọ́run ọba àlékè ọlá ó palẹ́sẹ̀ ó prepare specially for the pious ọlọ́run palẹ́sẹ̀ ilẹ̀ fáwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn ẹrúsìn ọlọ́run kìí sáwọn ọmọ ọlọ́run gbogbo ẹni tó bá ti ń jẹ́ ọmọ ọlọ́run kò ní wà lùjànnà ẹrú ọlọ́run ní wà lùjànnà àwọn tí ń ṣe lọ́run àwọn tí èsè pé wọ́n ń ṣe jésù ẹni tí èsè pé ń ṣe ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọmọ ṣiṣẹ́ ìgbọ̀rọ̀ yìí nìyá ẹni tó jẹ́ pé kọ̀ máa ń ṣe kàábà kò sí òkúta kò sí òkè ìbàdàn kò sí ọ̀ṣun òṣogbo lí ìbáàdì yìí alìmọ̀tẹ̀kì àwọn tó já sí pọ́lọ́hun nìkan ni wọ́n ń fè ọlọ́run náà ń wá rí fóníkọ̀rọ̀ àti ní gbangba àwọn tọ́lọ́run bá pèsè àlìjánà fún òun lélẹ̀ àáfàá nífẹ̀ wá rí àlìjánà yìí àkídà alùsùnà ti wà jàmáà àwọn àáfàá tí wọ́n gbàtọ́ ọlọ́run gbọ́ lódodo tinú sẹ́yìn tí wọ́n ń tẹ̀lé lánàá ànábì sallallahu alaihi wasallam tó dodo tí èsè ti fẹ́ ẹnu wọ́n ní àwọn àkìídà eléyìí tí tẹ́nìkan tá a bá bí pé ìjọ onígbàgbọ́ báyìí nípa àlùjá náà tó lè ní ọ̀gbàgbọ́ òun tàn ò ní jẹ́ ti ọ̀wọ̀ ẹ jẹ́ ká wo mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ jẹ́mọ́ ẹ̀gbọ́ mi o yóò nígbàgbọ́ òdodo sí àlìjẹ́nà gangan tá a bá béèrè pé ìjọ ọgbà pé tá a bá kú tán wọ́n ó jìwà dìde tóró ní tọ́sáájú àlìjẹ́nà ìtọ́sáájú àlìjẹ́nà lọ bí mẹ́wàá tá a bá lẹ́yìn òní kan yóò bá wọ àsìkò wa ọ̀rọ̀ sí wọ́n jìwà dìde ọ̀rọ̀ àzábùlì kọ́bùrì wà náà ìrìn sí ìyá bẹnu sàárè ìkẹ́bẹnu sàárè ọ̀rọ̀ afárá àṣìráàtì afárá tá a gbà kọjá gbogbo àwọn eléyìn mọ̀sá ìlú kanilọ́tọ̀ ṣùgbọ́n ìtọ́kànwá lónìí ni àlìjẹ́nnà àkídà alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn àfáàlù sunnati wal jamaa òun ni pé mùsùlùmí kọ̀ọ̀kan gbọ́dọ̀ nígbàgbọ́ pé ààyè ìgbádùn kan ilé ìgbádùn ilé ìkẹ́ ilé oríire kan bẹ tí àwọn tó bá jẹ́ ni ọlọ́run ó dé sí lẹ́yìn ikú mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ ẹni tí wọ́n bá bi pé ìjó tí ẹ̀ nígbàgbọ́ òdodo sálùjẹ̀ náà tó ní kò sí ti ń jálùjẹ̀ náà eléyìn èsè mùsùlùmí òdodo ìyẹn jára kọ̀kọ́ ẹlẹ́kejì nínú àkídà alùsùnà ti wà jàmáà nípa àlùjẹ̀ náà a tún wá gbà pé àlìjẹ́nà bá ń sọ yìí ilé ìgbádùn gbére ni kò ní tán láíláí torá rí àwọn fíráàkù dọ́ọ́là àwọn debian set fẹ́nikẹ́ni àwọn ní àlìjẹ́nà àti iná wọ́n ní yọ́ ọ̀tàn alùsùnà ni pé anàlìjánátà wà náírọ̀ á gbà pé àlìjẹ́nà àti iná látẹ́fúnìyá ní abàdà méjèèjì ò ní tán láíláí a gbà bẹ́ẹ̀ pé alìjẹun náà fẹ́ kò ní tán iná náà ò ní ṣe kí ni o kò ní tán àwọn tán ní yóò tán ìtànàfà ni pé táwọn bá ti ẹ̀kú yapọ̀ ọlọ́run gan táwọn bá wọjá ànámọ̀ táláwọn jìyà fún one thousand years yóò tán jọ kan gbogbo nǹkan ọ̀fẹ́ parẹ́ ìrọ̀lẹ́ pa ìyá ayérayé ni ọlọ́run mọ́tò wálẹ̀ tí ó jìyà ayérayé ló dá sí gbogbo tó bá ní yóò jẹ́ èèyàn jìyà ká máa sá fún un ìtọ́bá ní yóò jà wọ àlìjàn náà bó ṣe wù kó ní wá láàtọ́ ká máa ṣe kíni o ká máa ṣe àlìjàn náà máa lọ gbére kò ní tán láéláé ara àdìsọ́kàn alùsùn náà tí wàlìjàmọ́ àníyẹn ẹlẹ́kẹta òun ni pé àlìjàn náà àti iná ọ wà láàyè kan lọ́tọ̀ ọ yàtọ̀ sí orílẹ̀ ayé yìí ó sì yàtọ̀ sí sánmà ah jẹ́mọ́ fẹ́ gbọ́ mi yé àlìjàn náà tẹ́ ọ wà láàyè kan lọ́tọ̀ tọ́lọ̀ ọba dá torí pé nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ibi tọ́lọ̀ ń dálì jẹ̀nà sí wọ́n àtàjẹ́ ẹlẹ́gbẹ̀rì wọ́n àṣẹlọ́ níbẹ̀rì wọ́n àṣẹ̀sìnà bẹ̀rì wọ́n àkọ́tọ́lọ́ bẹ̀rì bá àbádẹ́ gbàgbé ó ní tó mú ànábì àádámọ̀ wá sí kéde o ilé ayé mo rò bá àgbàgbé ààyè tàlíjẹ̀ náà àti náà wà ààyè kan ní lọ́tọ̀ tó já sí wípé fífẹ̀ rẹ̀ títóbi rẹ̀ tí wọ́n bá gbé sí ọpọlọ ẹnìkọ̀ọ̀kan wa yóò crash wàláhì ọpọlọ wa kò sí tó lè fi gbé àlìjànnà tí wọ́n bẹ́ẹ̀ lè lọ gbé ìròyìn àlìjànnà sórí sísẹ́ẹ̀mù kọ̀ǹpútà tó lágbára jù láyé yóò di eérú ẹ̀ ní rí eérú ẹ̀sà ìyẹn lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ọ̀rọ̀ tó lágbára eléyìí tí wọ́n sọ nípa àlìjánná wọ́n ní sẹ́ ẹ̀rá àlìjánná tẹ̀ ń wò yẹn inna filijanati mọ́lá àìnù rọ̀ àti anábì ní ẹ lọ gbọ́ yé o ẹ lọ mọ̀ gbogbo ayé ìtí ń bẹ ní àlìjánná ojú òrírí rárá ojú òṣèkìlì jàmọ́ ojú òrírí rárá àdíìsì àfáà wa sáhálù bọ́nù sáàd ìmáàmù wa muslim wọ́n gbà wá wa ahmed wọ́n gbà wá àfáà wa sáhálù ọmọ sáàd wọ́n n sọ wípé sẹ́ẹ̀rálì jẹ́nà yẹn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́lá ojú òdúrú ẹ̀rì wàlà bá a ṣe ń bọ̀ yìí a ń kò sẹ́ni tó lè ṣe ìdírọ́ọ̀fù máa fi ìjànà bí n tọ́wà làlújẹ náà ṣe dáa tó ákẹ̀ máa sọ pé ẹ̀yìn bá a ṣe ń ṣe ẹ̀yìn yẹn díẹ̀ látúnṣe ẹ̀yìn lé lórí etí ọ̀gbọ̀rú ẹ̀yìn ìyẹn nìkan tó kọ̀ wà láàkọ̀tọ́rọ̀ imagination it is unimaginable kò sí ọkàn tó lè rò pé ah ṣúgà àlùjẹ́ náà yóò yọgun mẹ́rin àbí yóò dùn ju centrus lọ hmm. kò sí ẹ̀mí tó lè gbọ́yé kò lè sọ wúyẹ́lẹ̀ nìkan tí ọ̀wà gẹ́ẹ̀tì ráì kí la fẹ́ fàyọ ń bi eléyìí tá a bá ti gbọ́ eléyìí yé yóò jà á mọ̀ pé ìgbádùn ńlá tó tóbi òun ní bẹ nínú kíni o àlùjánà fún wa kọ́lọ̀ ń jáwọ́ àlùjánà yẹn àáfàá nìyẹn láti gbọ́yé áàkírù áhàlìlì jánà ti dùkúlá ẹni tí yóò wọ àlùjánà kan ọmọ àlùjánà ààyè tí wọ́n fúnnú àlùjánà yóò tóbi ju gbogbo ayé yìí lọ ìsọ pé áfíríkà o ìsọ pé yúróòpù o ìsọ pé asia o ẹni tó bá wọ àlùjánà kan yìí kèése rú ọ̀yọ́ ṣe ìfiwó òfin kèése bí nàìjíríà ṣe tóbi tó. Bito kèé bí áfíríkà ṣe tóbi tó ìtí ọgbà lálìjẹ náà máa tóbi jayé ìlú èèyàn ọmọ rò pé bó làlùjẹ náà ṣe tóbi tó ànitọ́ ọba rò ọpọlọ rẹ ò ní ṣòro ìwọ ságbàgbọ́ bẹ́ẹ̀ kó o lè jẹ́ múmìnì ńgbà bá wá dénú àlùjẹ náà yọ wa àáfàá ni a lè fẹ́ rí múnkírù lìjà náà ẹni tí onírẹ̀lẹ̀ ń pa inú ẹ̀yìn àbá ẹni tọ́wọ́ àgùjẹ́ náà kẹ́yìn yọ́ wà á gba tó ju gbogbo ayé yìí lọ ẹ̀ẹ̀mọ́ sí bẹ́lá áfíríkà nìkan ni ẹ̀ẹ̀mọ́ye masland ni ẹ̀ẹ̀mọ́ye tí geography pè àwa sọ fún ọ pé isbir ọ̀wà fara rẹ̀ balẹ̀ níjọ́tọ̀ wà nú oyún tí wọ́n bá sọ fún ọ nínú oyún pé ikùn yá rẹ̀ yìí o ààyè kan bẹ tọ̀ ń lọ ilé ayé o ẹni tó bá lo yàrá tó kéré jù á yọ ikùn ìyá rẹ̀ five thousand bẹ́ẹ̀ só ò ní ìpè nírọ́ jẹ̀mọ́ ẹ wo yàrá tó kéré jù ká wá gbé ikùn obìnrin tó lóyún ká wá kójọ ká kójọ lérí ara wọn yàrá tó kéré jù sí ò gba fifty thousand yàrá làwọn ń sọ wọn tó bá sọ pé ìwọ ọmọ tó wà nú oyún yìí ilé ayé tó ń lọ Ìbàdàn ni wọ́n bí ọ sí. Ọ̀yọ́ state ní Ìbàdàn wà ní Nàìjíríà láfíríkà sórí Ìbàdàn tí wọ́n bí ọ sí nìkan ikùn ọ̀yá rẹ yìí ayọ̀ tó lé ní ten trillion níbẹ̀ sọ fún mi pé mo parọ́ àwa tá a jẹ́ èèyàn tá à ń bẹ́nu Ọ̀yọ́ state kan sọ ọmọ iye population wa sọ ọmọ iye inú igbó tí ò sí èèyàn kankan ń bẹ̀ tán bá sọ fún ọmọ tó wà nínú oyún pé ààyè tó ń lọ stomach ìyá rẹ wọ́n ilé ọmọ ìyá rẹ̀ á yọ ten trillion nínú ìbàdàn nìkan kìí tó sọ yọ si kí lọ́mọ ọ̀sọ̀ jẹ̀mọ́ yóò rọ nígbò délé ayé ódòdòdò àbí òdòdòdò ódòdòdò ìwọ́tọ̀ ọbálàlìjàn náà fẹ̀ tó bẹ́ẹ̀ ìwọ́ ọmọ ń tiẹ̀ a nígbàgbọ́ nínú tọ́lọ̀ àtànàbí sọ ń bàtà a sọ pé ọlọ́run ọba o dákítà náà àdéhùn tó ṣe òtìmọ̀fẹ́ ìwọ́lálùjẹ̀ náà fẹ́ ọ̀dà ọlọ́run jẹ́ pàdé náà àwa gbà pàlùjẹ̀ náà fẹ́ ààyè ní ìlọ́wà gẹ́gẹ́ bọ́ ọmọ tó wà ní oyún òṣèlè kọ̀m̀pẹ́ẹ́ndì ilé ayé ṣe ṣe kéde o ilé ayé ṣe fẹ̀ tó torí pé lọ́dọ̀ ọtí ẹ̀ ikùn ìyá rẹ̀ lọ fẹ́ jù bí ṣe ń yí lọ wájú ní yí sẹ́yìn ní yí sápọ̀ ọ̀tàn ní yí sápọ̀ òsì kò lè ẹ́ bàgbà pé ilé ayé á yọ ikùn ìyá òun ten hundred trillion nínú rẹ̀ nígbà ọba dé ẹgbẹ́ ah ilé ayé fẹ̀ bálùjẹ̀ náà náà ṣe fẹ̀ nìyẹn wálì láàyè mọ́tàlùlà ààlà àpẹẹrẹ tó ga tọ́lọ́wọ́n ọba ní í ṣe àfáà níta bá ti wá nígbàgbọ́ nínú àlìjẹ̀ náà ara ń táwà mọ̀ ní wípé àlìjẹ̀ náà sọ́fẹ̀ tá a bá lọ wo súrọ́tùl A'raf Quran chapter seven verse forty three ọlọ́run ọba ní wà nóódú antilikumul jannatu ristumuha bima kuntum ta'malun alìjẹ́ ilé ìsọ̀bẹ̀ á ṣiṣẹ́ ni jẹ́mọ́ òní tí mo bẹ́ẹ̀ fàyọ ogun tí wọnú tọ́pìkì báyìí àwọn èèyàn kan bẹ wọ́n ti ṣìnà wọ́n kó sọ́wọ́ àwọn mòdìlúùn àwọn tí ń ṣì yàn lọ́nà wọ́n ti kó sọ́wọ́ àwọn tó ti sọnù tí wọ́n tó ń sọ̀yàn nù wọ́n sọ fún ọ pé o nídìí kó o ṣe wàhálà kankan ìwọ sá ti gbà fún ṣéwù rẹ gbà fún mọ̀ ká dààmú rẹ tó bá ti dijọ́ gbèǹde ṣéwù máa di adìẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ múrí di ẹ̀yin àgùntàn Ísírẹ́lì ẹ̀yin gọ̀rọ̀gọ̀rì Júù ẹ̀yin ọ̀wà di ọba bàbá ṣéwù ọ̀wà máa sa yín ebi ń pa ṣéwù nínú àjíjẹ náà nù yóò wá sẹ́yìn àgùntàn Ísírẹ́lì ẹ̀yin òmùgọ̀ tẹ́ ronú yóò wá sàyìn jẹ tọ́ba ti wá sàyìn jẹ tán ṣe ọ̀gẹ̀ ní ọbẹ̀ kú ìwọ́lọ̀ àwọn mùrídìí ìbọn fẹ́ fún ẹwà àlùjẹ́ náà yóò kẹ̀lọ́ ọ̀pọ̀ inú àlùjẹ́ náà tọ́ ọba ń gbọ́ fàábù ò ọmọ àrò bàbá làárọ̀ yìí wà ní ojú áńtìlì kọ̀mọ̀lẹ̀jà náà tó òòrè fẹ́ tó mọ̀ ọ́n bima kuntum ta'malun wọ́n máa wá pé àwọn ọmọ àlìjánà sóyè àbí òye antilikomolijanatu àlìjánà tá à ń sọ fún yín láyé nìyẹn antilikomolijanatu fẹ́ẹ̀tì rálìjánà òdodo antilikomolijanatu ọgbà àdẹ̀rà tá a fi ilẹ̀ fún yín nìyẹn húrí tùmù ha bima kuntum ta'malun ajogún ẹ̀ fún yín ẹ ẹ̀ ó di ti yín lónìí ẹ̀ẹ́dẹ̀ni tí ọmọ lọ láíláí wọn è gbowó rẹ́ǹtì níbẹ̀ páànù ibẹ̀ ò kí ń sí òjò kí ń pààyàn níbẹ̀ kò sóoru nínú ebi ò ní pààyàn mọ́ kò sí wàhálà ò sí fún yín kò tí ó jẹ yín látara aṣẹ́tẹ̀yìn náà ṣe láyé kìí ṣe pé nítorí pé ṣe òdàdìẹ ọwọ́ agbè yín ni ọlọ́ pọ̀ yín sínú àlìjánná ìwọ tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ fún wọn tàn jẹ. yawma yafiru al-mar'u min akhi wa ummihi wa abihi ọjọ́ àgbèdè àlìkìyàmọ̀ gan ti pòórá ti sá lọ alẹ́ ọjọ́ tọkọ ọmọ sá fún yàwó ọmọ ọmọ sá fún bàbá wàhálà dé bá kájú ọlọ́dí aṣojú ilé ìjọ náà àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ àlìjẹ́nà òfin sọ̀fẹ́ àwọn iṣẹ́ kan lè yóò ṣe ọlọ́wọ́ wà bá àyàn páàsì ẹ̀ wọlé ẹ̀jẹ̀ agbọ́yẹ̀ yé bá ní abala kejì iṣẹ́ nìkan ò tó wá lè gbé wa wà àlìjẹ́nà ìwọ́pọ̀ ọba jẹ́ kíṣẹ́ rẹ̀ ọjọ́ lójú tó ní pé èmi tọ́jẹ́ pé tí bá ti wọ álù àbáyì à odidi ogójì ọjọ́ mi ò ní rí sánmà mi ò ní rílẹ̀ láyé ṣáàdùlì jàmá àtà wà lálẹ́júmọ́ kò ní kírun jẹ̀mọ́ kò ní kíjímọ̀ o álù ààrẹ tí ò ní kíjẹ̀mọ́ àti kíjímọ̀ tó wá ń jọ lójú àbí wọ́n gẹ́sẹ́ tó ti ẹ̀ ṣe fẹ́ tó dáa ni ọmọ kọmọsálásí ọmọ ẹ̀rìn lọ́mọ́ta ọmọ ẹ̀náwó sẹ́sì òní mọ́sẹ̀ tààjú ọgbà rẹ̀ mọ́ndé tọ́ọ̀sẹ̀ tí ojúmọ́ lọ́mọ parí Kùránì kan bí Ìmáàmù Ṣáfi'í níjọ́ tí ọ̀bá sáwẹ̀ níjọ́ táwẹ̀ bá wà tó jẹ́ rọmọdọ́ Kùránì méjì Ah, àbá àmọ́ ń ṣètò ọlọ́run yóò ṣètò á gbogbo náà fílà ayé ni máa ń ṣe ìwà rẹ̀ ti dáa jù ọwọ́ àjọlẹ̀ lójú pé ah, ọlọ́run tó bẹ́ẹ̀ ebi <laughs> ò níwájú jẹ́ náà àwa ń sọ fún ọ pé gbogbo sẹ́ẹ̀rẹ̀ ọlọ́run lè bàjẹ́ láàrin ìṣẹ́jú kan gbogbo sẹ́ẹ̀rẹ̀ nǹkan ẹyọ kan ó lè di òṣòfò lọ́dọ̀ ọ̀rọ̀ nígbà bá ń bá lọ ẹ̀rù ara àwọn tí ó ṣòfò tí sẹ́ẹ̀rẹ̀ wọn mọ́ máa ń rẹ́rìn sáwọn olóṣèlú Nàìjíríà wọn lọ ájì wọ́n lọ umura inú wọn dùn mo ń sọ fún yín pé tẹ́ ẹ bá ń ṣe umura níjojúmọ́ which is impossible ẹni olóṣèlú nàìjíríà ìyẹn táwájú ọlọ àfẹnutọ́ bá ṣe dáadáa gbogbo ájì ní wúmúra àwa tá a pin làwa tí wọ́n ní ẹ̀náwó fún bẹ́ẹ̀ náwó fún àdìsí bẹ́ẹ̀ wájú mi ni mò ń bọ̀ wá bẹ́ẹ̀ algolu ara ẹ̀yin tẹ́ wọ náà lẹ́yìn tẹ́ náwó public fund chairman àdúgbò tó kówó láńlọ́ọ̀dù jẹ́ ìwọ tó jẹ́ treasurer mọ́sálásí ọ̀dàmbarú owó mọ́sálásí gbogbo bádàrí òní wúlò fún ó jìyà nínú náà ẹjẹ́ àmọ́ ìpapọ̀ díẹ̀ díẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ iṣẹ́ wa ò tó gbọdọ̀ jọ wá lójú mo ti clear rẹ̀ pé ààlẹ́ wà lùjẹ́ náà lórí òfo ààlẹ́ wà lùjẹ́ náà lọ́fẹ̀ẹ́ á ń ṣiṣẹ́ ni ṣùgbọ́n iṣẹ́ wa nìkan wà á tó a fún nídìí àánú ọlọ ìyẹn lọ́tàn wa ò ṣe gbọdọ̀ balẹ̀ ìjọba àbá tó kú sí mùsùlùmí òdodo tá a gbàwé àlìjẹ́nà lọ́rọ̀ wájú ó tọ́pẹ́ wájú ọlọ́run kọ́lọ̀ lọ́rọ̀ ó tọ́pẹ́ anábì sọ báwọn sàábé pé gbogbo yín ẹ lọ mọ̀ pé iṣẹ́ yín nìkan ò lè gbé yín wà àlìjẹ́nà àfi pẹ̀lú àánú ọlọ́run wọ́n ní wà láǹtà yá Rasulullah ìrẹ́ ànábì ṣé wọn náà iṣẹ́ rẹ̀ ò lè gbé ọ wà àlìjẹ́nà ó ní bẹ́ẹ̀ ni iṣẹ́ tèmi gan ò lè gbé mi wà àlìjẹ́nà ilá ayé àtàgọ́mọ́dà ní ya lọ́rùn bí rahmati àfi tí àánú ọlọ́run tó bá lépa bá mi tó kúnṣẹ́ ẹ̀mí tí máa fi sórí rí ní ẹ̀ a ń sọ eléyìí torí àwọn tí máa ń jọra wọn lójú bí kẹsírọ́tìl ìbáadà wà bí kẹsírọ́tìl ìṣàn wà bí kẹsírọ́tìl àmàlì sọ̀lẹ́hà iṣẹ́ rẹ̀ bó ṣe wọ́ ọ̀pọ̀ tó táànú ọlọ́run bẹ́ẹ̀ lè yọ́ ń bẹ̀ ìsìnkọ́ zero iṣẹ́ rẹ̀ ìbáàdà ọlọ́run bó ṣe wù kọ́ mọ níwọ̀nba tó sáànú ọlọ́run bá ti lè kún ó ti já spéèlì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bí a sọ rí i. àfáà ní àlìjẹ́nà tá a wá ń sọ yìí alákọ̀ọ́kọ́ fẹ́ẹ̀rí àwa tá a wà ẹgbọ́n mi dáadáa torí gbàdùn tí ń bẹ lálìjẹ́nà ara kúkú kù tí ń bẹ lára wa ìkólé wà lójẹ́ náà gbogbo wa bá a ṣe jókòó yìí a lè gbé ikùn kúkú kú yìí ẹni tá a tó rò kọ́ yọkùn nínú wa ikùn tí ò lè gbádùn alákọ̀ọ́kọ́ ẹni tí ó kéré jù nínú wa lálùjẹ́ náà sì túnà bí rọ́án jẹ́mọ́ àkílá pé Bukhari àti Muslim ni ẹ lọ gbọ́ yé fẹ́ẹ́ rí ẹnì kankan wa ò lè wà lùjẹ́ náà o àwọ̀ àlìjẹ́nà aláṣúrọ́tì àbíhìm ádámà àdìsí àbúrẹ́rà mọ́ ká o mọ́ fẹ́ mú káfí mọ́ tí ń já lùjẹ́nà ni o gbogbo ẹ tí ọba kọ́ wà lùjẹ́nà àwọ̀ ànábì ádámà láàrùn wà lùjẹ́nà àwọ̀ àga ní situna bí rọ́án àga ní ìgọ̀pá 60 ìgọ̀pá jẹ́mọ̀ sàmọ́ tí ń jẹ́ gọ̀pá apá mi káwá fi mọ́ra wọn lọ́nà 60 àáfẹ́ ẹ̀dá tó kò náà bíi mẹ́fà sí mẹ́wàá àádá sí ojú inú àbìjẹ́ náà kèwà ṣe páàgà nìkan àwà sanra bọ́ọ̀dì wọ́n náà bá ṣe ga tó sáwà rí sí rí àlùsì báyìí rárá o àwà sanra táfẹ́ ẹnìkan nù wa ó súnmọ́ kó tó láti mùsùlùmù dé ẹ̀yìn ó ní à sọ̀rọ̀ padà kú kúrì lóòdù ara tí ò lè gbádùn ara tí ò lè jẹ màálù 200 tán jókòó ẹ̀kan ìwọ nìkan sì lè jẹ màálù 500 ní jókòó ẹ̀kan màálù tẹ́ẹ̀bẹ̀ ò ní rà àwọn ready made màálù sára kú kúrì ara tí ò lè mu kírèsì minerals kan tán ara tí ò lè mu jíńjà tí ò lè mu jíńjà 500 congos ní jókòó ẹ̀kan ága níwọ̀nba ìbùnpá kí ni mo pè jẹ́ mọ́ sixty àwà sanra bẹ́ẹ̀ ẹ̀kọ́ mọ̀ pẹ́ni tí ó wà gùdán ní ọba aṣojú nìyẹn sẹ́yìn clear bí ó clear ẹlẹ́kejì ẹ lọ gbọ́yé a bá fẹ́ wà àlìjẹ́ náà a ní rí kúrakúra a fa ìbọn òdì àdìsí abúlé náà mọ̀ ń sọ o àlàásù rọ́tìlẹ̀ kọ́mẹ́rì lẹ́yìn látàlì bá jírí sọ ọmọ òṣùpá ajọ́ beautiful a wà á kọ̀sẹ́ni tí ó dúdú ọ̀hún àlùsí báyìí nínú wa kọ̀sẹ́ni tí ó mọ̀ wùrà dáradá nínú wa ìwọ ọba lásìdẹ́ǹtì láyé tí gbogbo ẹ̀kẹ́ rẹ ti hun jọ wà láì òun ti ràn ọ́n gbáwẹ̀ congratulations gbogbo ẹ̀kẹ́ rẹ máa dán bọ́ọ̀dì sọ wá ríwọ tó ń bóra láyé òun lo kírímù àà jahannama jahannama ni ọjọ́ ó búrẹ́wà débi nínú àlìjẹ́nà báyìí a wà rí bí kíni o bí ó sùpá àjọ kẹ̀lá táà funfun gbòò kí la máa ń pa àwọn èbò aláwọn èbò aláwọ̀ funfun mo rò pẹ́tù mọ́ fún ti yé a rẹwà gidi bí ó sùpá àjọ kẹ̀lá bá ṣe wọ inú àlìjẹ́nà yẹn mo rò pàǹbá mi lọ mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ ni o àfáà níta bá wà láyàtàgọ̀ wà túùn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ń jọ ọba ti wà ní jẹ́rọ̀ tó ṣe wá sí mọ́ ń làágùn wọ́n tún gbé fáànù kan sí mi lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn èyí ń fẹ́ lórí mi mọ̀ wá mú láti bí ìtọ̀ àní ìtọ̀ lálìjẹ́ náà òórùn nìtọ̀ gbogbo ń tọ́jọ mẹ́gbìn kò sí lálìjẹ́ náà wà láyàtàgọ̀ wà túùn àáfà kò sí páàmà yàgbẹ́ lálìjẹ́ náà bákan náà àáfàá ní ààtún ní máa tu kẹlẹbẹ lálìjẹun náà kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ wà láàyè fùlù náà ká máa ṣẹ́tọ́ tọba ti bá ọmọ ìyá wa húsá gbé rí tí wà tá húsá bá ń jẹun ó lè tutọ́ bí ẹ̀mí ẹ̀dọ́ ó lè akẹ̀lẹ̀bẹ̀ bí ẹ̀dá ó ti di kọ́tọ̀ ti wọn lálìjẹun náà àní tutọ́ àní akẹ̀lẹ̀bẹ̀ kò sí kẹ̀lẹ̀bẹ̀ lálìjẹun náà àáfàá ní nínú nǹkan tá a tún gbọ́dọ̀ lọ gbọ́yé gan sórí lálìjẹ́ náà tó o bá fẹ́ fi kóòmù yarun rẹ góòlù òun ni kóòmù tó máa fi búrọ́ọ̀ṣì irun rẹ jama sórí àbí òye pẹ̀fúmù àlùmísíkì a máa já fínkanfínkan ní ti pẹ̀fúmù àlùmísíkì tó jẹ́ pé ó di pé lé ayé ẹlòmíì tó bá rùn ìlú náà bí ó sọ pé àáfàá ẹ̀rùn àbí ayé rùn kò sóòrùn lálìjẹ́ náà àlùmísì kí bára wá òsè máa rùn òun nìyẹn àfáà ní lálìjẹ́ náà ìfẹ́ lọ tí bá ní máa kóòtù àwọn àyà kùránì àsìkò yìí ò ní tó wa ọlọ́sọ̀rọ̀ àlìjẹ́nà ọ̀pọ̀ láì mọ iye ọ̀nà sọ́rọ́sọ̀ lè wá kí à gbogbo tó jọba àlìjẹ́nà ó wà bẹ́ẹ̀ bá kọ́ra irú àwọn oúnjẹ táwọn ẹ̀jẹ̀ ó wà bẹ́ẹ̀ sọ́rọ́sọ̀ lè ń sá ọlọ́sọ̀rọ̀ àlìjẹ́nà bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi nǹkan ó wà bẹ́ẹ̀ sọ́rọ́sọ̀ lè bọ́ ṣíyà ọ̀rọ̀ àlìjẹ́nà ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ sí

ooru ò ní mú wa òtútù tá a máa wá gbọ̀n kò ní mú wa gbogbo kọ̀ǹdíṣàn inú àlìjẹ́nà ọmọ tí jẹ́ pé kúùlù yọ wá kúùlù tútù tí ó máa tutù yá náà rùkú ní bárídá wásàlà àmàlà àlàìbẹ̀rọ̀ ee wàárọ̀ lóòlé ìka ìdáhùn fàjà àlùnà òmọ́lù àṣàlẹ̀ méjèèjì ni sórí wọn mò ń sọ fún yìí nínú àlìjánà wà láì kò sí ìtì níbẹ̀ nínú àlìjánà kò sí kó tútù ọmọ ọmọ tọmọ wá gbọ̀n tẹ̀sán tí ọmọ wá jẹ ilé pọ̀ mọ́ra wọn kò sí nínú àlìjánà a gbọ́dọ̀ lọ gbọ́ yé wẹ́dà abẹ wẹ́dà tó máa dá ni obìnrin mùsùlùmí máa ń múra ni tí ó lò jáàbù ìjáàbù tí ò ní transparent ìjáàbù tí è ṣe fashion ìwọ́tọ́ ọjọ́ pin o nídìí kọ́ ọmọ yọ̀wò rẹ̀ lẹ̀ máa múra bí ọmọ lúàbí tá a bá wá dénú àlìjẹ́ náà á máa wọṣọ kèé wá ṣe gíní láàárọ̀ kò ní dáa fún gíní níbo ni gíní sí ń bọ̀ tí ò lókun lọ́rùn kí ni jẹ́ léèsì lálìjẹ́ náà ọmọ àlè ní léèsì lálìjẹ́ náà léèsì ibo ta ni ọ̀nà wọ léèsì aṣọ wo láàmà wọ̀ wà ní bá sòrò kìíyà aṣọ àláàrí aṣọ hariri sórí aṣọ hariri yẹn kò sí nílé ayé àwọn fẹ́ẹ̀kì ẹ̀ tó lè wà nílé ayé ọ̀pá kan ó lè tó 500 million naira aṣọ olówó lá ní jàrírì aṣọ tí ò ní gbó aṣọ tí ò ní yún ọlá aṣọ tí ò ní sèmú ọlá aṣọ tí ò ní transparent aṣọ tí ò ní wúwo aṣọ tí ò ní fẹ́lẹ́ yọ wà nọ́mà lára rẹ ni aṣọ tó máa wà ní ọmọ bèrè ta ni télọ̀ tí ọmọ ràn aṣọ nínú aṣọ sáìsì rẹ pé àrírí àrírí yẹ́lò ó ti wà lára rẹ àrírí kọ́lọ̀ tí ìrírí láyé ó ti dára rẹ wà ní bá aṣọ aṣọ àlárí aṣọ tí ò sírú ẹ̀ láyé the most expensive garment cloth òun láàmà wọ nínú àlìjẹ́nà ẹ̀tún lọ fẹ́lẹ̀ yìí ẹ̀tún lọ fi kún ọlọ́jà wà àlìjẹ́nà àfáà níta bá wá wà nínú àlìjẹ́nà gbogbo òran oúnjẹ ayé àtàwọn oúnjẹ tí ò sí láyé rẹ́dí méèdì ẹ̀ ọmọ àwọn tí wọ́n rò pa wọn ò fẹ́ ṣe wàhálà lápẹẹrẹ tó bára àwọn tó ń gbèlú èdè àwọn tó ń gbá wọn orílẹ̀-èdè ní ìgbà bíi Saudi kankan yẹn kọ máwọn láàkán máa dáná báwọn obìnrin ti wá sí ń dáná yìí sincerely àwọn obìnrin wa láfíríkà they deserve credit even distinction ẹjẹ́ àṣọ ìtọrọ fúnra wa obìnrin Áfíríkà ń gbìyànjú àwọn obìnrin ìlú èbó ìdáná ìtí wọ́n mọ̀ lọ KFC tantalizer big kankan capital ìkan gbádùgbò tiwa náà bílíìsì ìtí wọ́n mọ̀ wá kínú ìyàwó bójú ti mọ ẹsẹ̀ fi tọmọ ẹsẹ̀ fi dáàbò kó gáàsì yóò kẹ̀mí ma ìdí àwọn ó ti ọ́dà fún ìfọ̀ ẹ̀rù 7 line 3 ó ti ní mọ́ ṣe ṣe ilé street wọn wọ́n bá ní gbé sáàrì wá ni wọ́n bá ní gbé tọ́ọ̀rù wá ni ìyàwó rẹ̀ ò ní gbómi kaná kọmọ bí wọ́n ṣe ń tẹ̀bà kò lè ṣe ewéegun kọ́ da ewéegun rẹ̀ bí ó tẹ̀lé ságìlà ságìlà ni sọ wá rí ayé là ń sọ yẹn àlìjẹ́nà ni mo wá ń sọ yìí nígbà táwọn tán ń bẹ láyé tí wọ́n ń jẹ oúnjẹ rẹ́dì mèèdì àlìjẹ́nà wá rè kí ẹ kẹ̀ ní wípé wà láwọn ọlọ́run bá sọ nínú sọ́rọ́tù kìlò kọ̀rẹ̀ sọ́rọ́tù fúsì láti nìyẹn gbogbo tọ́já sí pé à ń fẹ́ nínú àlìjẹ́nà yóò sì máa wá dé bá wa ìwọ kẹsọ wípé námà suya cheke turkey ẹyẹ búrẹ́dì spaghetti lápẹẹrẹ indomie àwọn oúnjẹ tí wọ́n oúnjẹ tó dáa ìwọ kẹ̀kẹ́ bá pe ráìsì láàárọ̀ yìí bá tó di ẹ̀yìn ọdún kan tó tó ní ráìsì ráìsì tọ́ jẹ́ ńlá ti ni wọ́n tó wá fún ọlọ́dún tó bá dùn ní three hundred thousand days tọ̀sán máa jẹ́ bí six hundred téèkì oúnjẹ àlùjẹ náà kèé ṣe ẹ̀dájírẹ́sẹ̀ ní tà ń sọ yìí o ìwọ tó ọba ní òrì bẹ́ẹ̀ ìwọ ní òrì bẹ́ẹ̀ fún ọmọ àlùjẹ náà ọlọ́run jáwọ̀ gbà bẹ́ẹ̀ ti wà o. àfọ àlejò kejì oúnjẹ tá a bá fẹ́ jẹ láàmú ẹ̀jẹ̀ lálùjẹ náà sọ̀rọ̀ tó lè wá kẹ́ à òun ti sọ̀rọ̀ tó níbi àwọn oúnjẹ yẹn. sọ wá oúnjẹ àlùjẹ náà bàbá ńlá balance diet ni kò sí pọ́ọ̀mù ẹ̀jẹ̀ starship àwọn oníranrin èso wáfà wá kí à mímọ́ yọ̀ṣàwù àwọn èso tó bá wù wá jẹ ní nílé ayé ní ọlọ́forí jèmi ẹnu ìgbà tí rọmọdán bẹ̀rẹ̀ tí ń bá bi wá pé ta lọ́jà súpéjì ojúmọ́ kò lè mọ́ jẹ ápù ẹlòmí èjì ápù ní rọmọdán yìí nù wa torí pé ápù wọn ju kéde lọ èso dàbínò lọ téèyàn bára dàbínò fifty naira èèyàn mẹ́ta lè má ní èjì jẹ èèyàn mélòó ló wà ló tún lọ́njẹ ápù ọjà ápù bíi méje tí ó fi ṣètọ́gùn èwo lè tọ́ máa gé sàláàdì jù máa fẹ́ gòbí òkè ní báyìí kùkùmbà mélòó ló wà ló jẹ kùkùmbà nínú Ramadan ni sọ ráwọn èso eléyìn ò tó wá rè àwọn èso tí ò ní korò àwọn èso tó na ẹgba á máa jẹ nínú àlùjàn náà ọ̀ ń jẹ ráìsì báyìí ẹran wà lórí ẹ̀ ẹja wà lórí ẹ̀ ẹyẹ wà lórí ẹ̀ dòdò wà lórí ẹ̀ kùkùmbà wà ń bẹ̀ kárọ́ọ̀tì wà ń bẹ̀ támúrù wà ń bẹ̀ mẹ́rìnmẹ́rì wà ń bẹ̀ kí ní jẹ́lẹ̀mí méje ẹlẹ́mì ọ̀kántébù gbogbo oúnjẹ tí equation fi máa balance torí pa ní sanwó kò sí tíkẹ́ẹ̀tì fún ìwọkẹ̀ sọ pé complete fried rice wọ́n ti bọ́ ọ̀gbẹ́ wa gbogbo tí wọ́n ọmọ bọ́yọkọ́ wà ń bẹ̀ ìgbín ọmọ àwà níbẹ̀ mọ́kẹ̀ tí sí apẹ́rẹ́ ń tà lè fojú rí èdè ẹ̀rí mẹ́rin ẹlẹ́mì méje kí ní jẹ́ ẹlẹ́mì méje mẹ́rin àlùjànnà ẹlẹ́mì ten trillion gbogbo orú àwọn oúnjẹ yìí a máa wá jẹ́ láì ní ṣe wàhálà kankan ìbéèrè ọmọ wa wáyé báwo wá ní digestive system nígbà tá a bá jẹun láyé tó o bá jẹun jù láyé o tún kó wàhálà bára rẹ̀ tọ́ ọba ti wà ní mọ́sálásí ọ̀nà ọgọ́ bùú ọ̀rẹ́ ẹ̀wá ti tú atẹ́gùn olẹ̀ ibi tí ọba ti tú sólẹ̀ yà lọ́dẹ́ yóò ṣe ní alátẹ́gùn àṣírí ọmọ tó ah olórí púpọ̀ tó fi só òun sì ní o ìjẹkújẹ tó jẹ lọ́fà só ẹn tí ọba ní nǹkan jẹ sí máa ń sóni ìgbà ní ìtọ́ ọba jẹun jù wá gúnfẹ́ kíkan ìgbà ní ìtọ́ ọba jẹun jù èèyàn ọba àjọlówó yà ẹni tó fẹ́ lọ bá flush by yọ ọ̀fọ̀ ojú mo ni pé ah oúnjẹ ẹ̀yà làwọn olówó yìí máa jẹ o lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ́ olówó wọ́n ba tọ́lẹ́tì jẹ fún ni òórùn lásán ni ó lè mẹ́jọ lè mí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bó ṣe wù kọ́ ọlọ́ọ̀dá tó láyé gbogbo ń tọ́ ọba jẹ ẹ̀gbẹ́ ní òfin gbájáde bó ṣe láàgùn lọ́ọ̀mọ̀ tọ̀ lọ́ọ̀mọ̀ yàgbẹ́ lọ́ọ̀mọ̀ gùnfẹ̀ lọ́ọ̀mọ̀ so ó yí ẹgbẹ́ ní òfin gbájáde ṣùgbọ́n lálì jẹ́ náà kò sí pàǹsẹ̀gbin ọ̀nà kan péré lọ́lọ́run ọba àlejò ọlá òun ló fi digestion wa sí àmọ́ bùfẹ̀ nìkan ìfẹ́ tá a wá fẹ́ gùn yẹn pẹ̀fúùmù ni ó jáde lára wa gbogbo oúnjẹ àlùjànnà kí ló máa dàjẹ̀ mẹ́ẹ̀ pẹ̀fúùmù gbogbo tó ọba rí ọjẹ́ ló sọ pé ò ní fara kúkú lè wá àlùjànnà nígbà tó jẹ́ pé wọ̀ nìkan wọ́n pa màálù two hundred four adìẹ fifty ẹyẹ one thousand wọ́n ti bọ́ olùmọ̀lá kóńgò mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti bọ́ ṣe èdè èdè ibi tírélà kan ọwọ́ ajẹ gbogbo ẹ̀ tán yóò wá tọ́ọ̀nù sí pẹ̀fúùmù ọkẹ̀ máa ṣe àà àà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́rí àmọ́ ní àáfà ẹ̀wà tó gbófẹ̀ẹ́ ẹ̀ tó bá ń tú pàfúùmù lẹ̀ pàfúùmù ọmọ wá from right side Perfume from left side, perfume from the front, perfume from the back, perfume from everywhere. Kò sóòrò ẹ̀yọ̀ kan nínú àlìjánná, ọlọ́dí aṣòrí ire. Afáàní nínú àlìjánná, a máa wá mú a mú mi, irú omi wo láàmà mú, oríṣi omi mẹ́rin láàmà mú, omi alákọ̀ọ́kọ́ ọlọ́run sọ̀yẹ́ ní Sọ́rọ́tù Muhammad sórí gbáàmà jẹ nínú àlìjáná yẹn mọ̀ ń sọ àsìkò lò ní wàláì ní ìdí ìdé twenty percent nínú tí ń bẹ wájú mi ẹja máa sọ ṣe sórí nínú omi àkọ́kọ́ òun ni pure water orògbé pure water ọlọ́ra mọ̀ ń sọ orògbé table water ní omi àlìjáná sórí wọ́tọ́ ọba fẹ́ mọ sí militude omi àlìjáná ìwọ́tọ́ ọba ti dé káàbà ìwọ́tọ́ ọba mọ̀mí sami sami bí mo ṣe wà lẹ́ ọkàn mi tó wà ní káàbà mo gbé bí kí n lọ sọ ó ọlọ́run jẹ́ ọbọ̀ sí i mi ìrọlọ́wọ́ bá mi ó lè ní ká jí òfin wa àbá omi tó dáa jù láyé zamzam water ni ìgbà tí mo lálàáfíà jù nínú ìsẹ̀mí ayé mi nígbà tí mo wà ní mọ́tà àmàjínà mo mú ìròpẹ́ tó mu omi zamzam tó mi wà ní àwọn tó lọ sí ájì mo tún ra gálọ́ọ̀nù wà lẹ́yìn mo tún ra gálọ́ọ̀nù mo tún fi omi zẹ̀mzẹ́mù lọ sí òtẹ́ẹ̀lì mo mú pọ̀ ni torí bí mo ṣe mú omi tí èkó rò lẹ́nu orí tó jẹ́ pé tó fi mu tírélà kan ò ní mọ̀ mọ́ omi

a jẹ́mọ́ ẹ̀gbọ́n tí wọ́n sọ yé tí n bá ní tí ọwọ́ ta àtàlùjẹ náà omi tó mọ́ omi ìtàlùjẹ náà fẹ́ẹ̀ lérí ta wíjì ń omi àlùjẹ náà ẹ̀ lérí èkú omi àlùjẹ náà kò sí dọ̀tí ń bẹ̀ á mú wà àmú tí ó mọ́ ẹlẹ́kejì gbogbo ẹ̀yin tẹ̀ ń búdà ẹ̀yin tẹ̀ ń sáùtù ẹ̀ gbogbo ẹni tó bá ti mutí láyé kò ní mutí lálìjẹ náà ìtumọ̀ ẹni pẹ̀yìn ọlọ́tí inú náà lẹ̀ lọ rọmọdọ́nà lóde ẹ̀ mutí máa sọ ti wá kú báyìí ìgbà tó o ti kú láàrin oṣù kan jọ nítorí ọlọ́mọ padà síbẹ̀ má lẹ́yìn bàbá rẹ̀ bá lọ ìyá ọlọ́tí tèbí wọn náà ronú pìwà ọdẹ ti pa mẹ́mẹ́ nínú ààwẹ̀ ọdẹ ni ti ń pa òjì ọdẹ ni ti ń ṣe ìfọ́ọ̀rù fáwọn èèyàn o ò ṣe padà síbi oúnjẹ àlálì kó o fara mọ́ ó lẹ̀ kó o lè rí ọmọ ọlọ́jà rí ọmọ ẹ̀. a máa wá mọ ọtí ọtí ìtàlìjẹ́nà kèé sọ títí máa ń rùn bíi Buddha kèé sọ títí máa rùn bíi sáùtù kèé ọtí tí máa fọ́ọ̀yàn lórí kèé ọtí tí máa báyàn láàyò dàrú nàánìá wà láàyò zèlè ọtí ìtàlùjẹ́ náà ó ẹ̀ẹ́lẹ́ pọ́fẹ́ mọ́ wá mú tí wọ́n wá dìgbé bàbá rẹ̀ kò lè ṣe kíní kan wá ń tọ̀tọ̀ ya káàkiri èrò orí gẹ́ẹ̀sì ẹ̀ fọ́ mi ara mi ò tí ẹ̀ ya ọwá ń ríra ọwá ń tẹ̀ra dáradá bí ẹni tí àǹjàn ló ti fọwọ́ bà ọtí àlùjẹ́ náà èyí ò ní máa ń ríra ọlọ́ọ̀jẹ́ àmọ́ ẹlẹ́kẹta nínú onye tàlìjẹ́nà onye tí ò sírú ẹ̀ ni a máa mú a máa wà healthy a máa mú a wà physically fit a máa mú a máa wà agile a máa mú a máa wà energetic torí wípé oyin tàlìjẹ́nà èmi nìkan lè níyàwó bíi one hundred nínú àlùjẹ́nà màá sì máa sáàpù gbogbo wọn kí nǹkan kan ò ní ṣe ní ẹ̀yìn mi ò ní kán ẹ̀yìn ò ní rò mí kò ní rẹ̀ mí kò ní rà àwọn ìyàwó mi nẹ́tíwọ́ọ̀kì ti wà connected tó bá níyàwó 100 wọn ní ìjòwú mọ́ torí pé tọ́ ọba gbọ́wọ́lé kan gba àyà gbogbo wọn máa fi ilẹ̀ tọ́ ọba kíìsì kan gbogbo wọn máa fi ilẹ̀ tọ́ ọba ọ̀dì kan gbogbo wọn máa fi ilẹ̀ wọ́n ti kọ̀nẹ́ẹ̀tì gbogbo yín mọ́ra wọn èkè wá nánìmẹ̀ nígílé etí máa jáwọn obìnrin ó rí láti láyé ọlọ́run ti máa yọ kúrò lẹ́mìí wọn kò ní sí pé owú jíjẹ mọ́ lálìjẹ́ náà torí pé kálukú ti ń gbádùn kí lọ fẹ́ mọ̀ jòwú fún àjẹpọ̀ ọ̀fẹ́ lọ́nù náà nìyẹn a máa wá mú oyin tí ó jẹ́ alálàáfíà bóòdì oyin tó dùn gidi oyin tí ò ní fatápà oyin tí ò ní fàjẹ̀dí òun la máa mú nínú àlìjánà ọlọ́jẹ́ àmọ́ a máa wá mú a máa mú mílíkì kí ní jẹ́ èwo ni ni ìta máa mú èyí tí máa ń tóbi mi ní ọ̀làndíà kí ní jọ́ ọ̀làndíà ọ̀làndíà wo ọ̀la lẹ́gbẹ̀ẹ́ lábánú àlùjànnà so orí wọ́tọ́ ọba fẹ́ mọ lábánú àlùjànnà kò sírú ẹ̀ láyé ṣùgbọ́n wọ́tọ́ ọba gbélé àrúsárí tọ́ ọba rí rọ́ọ̀mẹ̀kì tí wọ́n fún lára màálù gidi tí wọ́n bọ̀ ṣe ní fúrádé nínú àáfà tán bọ̀ kò báwọn àrúsá ṣe ń kò tọ́ ọba gbé wọn la ilaha illallah ọmọ pé kúlíwúwa lọ́wọ́ àhádùn ọmọ ẹ̀kọ́ kan ṣoṣo lọ́lọ́run a tó o mú ráàmì ní fúrádé nínú ọmọ fúrádé nínú òjìdí tó nínú òjìdí bọ́ ojú àwa tó lé léyìn kò lè tó zero lẹ́gbẹ̀ẹ́ ti kéne tàlìjánà á máa mú mílíkì tí e mú mílíkì tí e mú mílíkì tí ò ní mú a ní yàgbẹ́ mú mílíkì a ní tọ̀ mú mílíkì ìwà ò ní àáfàá níyẹn òtún tí ìtàn fẹ́ẹ̀ wá rí nínú àlìjẹ́nà ẹ lọ gbọ́ yé o omi tá a mu àníhàr kèé somi tá ọmọ fi kọ́ọ̀pù mu odò ní ibú odò tí ń sàn ni ìwọ nìkan lè mu tírélà mẹ́ẹ̀ẹ́dógún àáfàá lómi àlìjẹ́nà ọwọ́ ayẹpá sọ̀rọ̀ nípa rẹ̀ omi bíi méjì kan tó ń bẹ nínú àlìjẹ́nà ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ nípa rẹ̀ àfáà wa abdullahi ọmọ orúmà ọlọ́mbà ni yọ́nú sí wọn wọ́n ní alkaufar naharun fil janna wọ́n ń sọ̀rọ̀ àwọn omi àlìjánà ní omi kan bẹ́nu àlìjánà kí là ń pè jẹ́ mọ́ alkaufar ìlọ́lọ́wọ́ ọba sọ pé iná àtọ́ iná kalkaufara àwọn a máa fún wa nábìí ara àtúmọ̀ oore tí ò ló ń kà yẹn ni omi tí ò sírú ẹ̀ láyé ọlọ́run máa gbómi yẹn sí kọ́sítọ́dì ànábì sallallahu alaihi wa sallam ìwọ tó ọmọ rẹ̀ ń ṣe súnà ọdẹ gbógun ọmọ rẹ̀ obìnrin àwọn kan ṣe wáàsí fún ọba ń lò ọba ń ìmọ̀nì tọmọ ó lo glove ó tún wọ sí tọ́kì ọba lóhun tó fẹ́ bojú lọ́ba bẹ̀rẹ̀ sí ní gbógun jì ọmọ rẹ̀ ọ̀yá yahoo lọ́ba ń dànù gbàǹ sí ṣòkòtò ẹ̀ bá ń fò òkè ọba ń ṣètò ọlọ́run yóò jìlọ òṣè náà fìlà yóò gbá àwẹ̀ yóò mọ̀ ẹ̀ka fúlàní òun ìbá yín gbógun jì lọ́ba gbógun jì à omi àlẹ́ká ó sára tó o sì fẹ́ mú bẹ́ẹ̀ a tún pè kan ní haudu àlàhaudu omi àlàhaudu yìí anábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà lọ́lọ́run ọba máa fún sóòrò méjì gbogbo àwọn tí wọ́n bá ń gbógun ti súnà gbogbo ẹni tí ọ̀fẹ́ ṣe súnà tó jẹ́ pé bídíà ló ń spread wọ́n á débi omi wọ́n fẹ́ mú pé ṣèdí mùsùlùmí làwa náà wọ́n á lé wọn fàbúsán fàbúsán fàbúsán ọ̀tà fún yín sí ọ̀yìn ó ṣe fún yín ẹ̀yin ò lè nǹkan kan fún wọn à ní mú nínú omi ọlọ́run kó láàánú wa lójú àfáà ní ká tó wá lọ gbọ́ yé sẹ́ẹ̀rí àbíwáàbù lìjánà àwọn ẹlẹ́kùn àlìjánà kìí ṣerú ẹlẹ́kùn lé ayé àfáà wa sálù ọmọ sáà wọ́n ní fìlìjánà tì sàmánì yàtù àbíwáàbí fíyà bábú yùsámọ́rọ̀ já láyẹ̀dẹ̀kólò ìlàsọ sẹ́ẹ̀rí lálìjánà entrance main entrance mẹ́jọ ló wà bẹ́ẹ̀ ilẹ̀kùn kan wà bẹ nínú wọn rọ̀ jáàmù náà ń pè àwọn atá ń gbá rẹ̀ láwọ̀ bẹ̀fọ̀lọ́bí àgbàbẹ̀ wọlé àfáà níṣẹ́ wá rí ilẹ̀kùn àlìjẹ́nà yìí ẹni tó bẹ́ ilé láàyè ìgbà kankan wọlé ń bẹ̀ kò tún lè bóòdè mọ́ láyé kò tún lè ṣe kí ni jama kò tún lè bóòdè mọ́ torí náà ẹja máa ṣiṣẹ́ àlìjẹ́nà o alimasafa bẹ́ẹ̀nà àbíwábì lìjánà ẹlòmí ọmọ wà rò pé wọ́n ti làlú jẹ́ náà tóbi ilé dájì ilẹ̀kùn bẹ̀fẹ́ tó 97 pẹ̀lẹ́ onílé dájì ọ̀ farabalẹ̀ fẹ̀sìn àfáà ní alimasafa tù bẹ́ẹ̀nà masọ́rí àti àbíwábì lìjánà àwọn kí ni distance tó wà láàrin ilẹ̀kùn kan sílẹ̀kùn kan onílé dádì ọyá wa gbọ́ nínú àdíìsì àfáà wa ẹtúbà bọ́nà tẹ̀sàwáà ó ní pànàbí ń sọ nínú kútúbà rẹ̀ ń jọ kan anábì wa ń sọ pé sẹ́ẹ̀rí ilẹ̀kùn àlìjẹ́nà ilẹ̀kùn àlìjẹ́nà kan sílẹ̀kùn àlìjẹ́nà míì anábì ní ti ń bẹ láàrin rẹ̀ síra wọn ẹ máa gbọ́ o ẹgbọ́n tí ń bẹ láàrin ilẹ̀kùn kan sílẹ̀kùn kan anábì ní masirọ́tù àrùbáyínà sánàtàn masirọ́tù mẹ́ta àrùbáyínà sánàtàn ó ṣe déédéé rẹ̀ fọ́ọ̀tì years onílé bàbá ọdún mélòó gan wọ́n parí lé dádì ẹ̀ ọdún mélòó wọ́n parí ìkòkó house ṣe é rí lẹ́kùn àlìjẹ́ náà tá à ń sọ yìí ilẹ̀kùn one sí ilẹ̀kùn tù yóò ṣe déédéé ìrìn ogójì ọdún sótiyé 40 years ẹ̀yìn náà wá òtásọ pé ń tára rẹ̀ ọ̀yà tí ọ̀là láàfíà tí wá ń rìn tín tín tín láyé ẹjọ́ nínú tàtà agbọ́nlẹ̀ Yorùbá wọ́n máa ń rìn lọ ájì ẹ wo bí sí Saudi ẹ wo bí sí Maka àwọn bàbá awé lọ́dún méjì náà fi máa dé ànábì wa ń sọ̀rọ̀ 40 years ìwọ́wọ́ bí lẹ́kùn yẹn ṣe fẹ̀ tó ó rò pé lẹ́kùn tó tó áfíríkà ni ilẹ̀kùn tó ju gbogbo ayé lọ nílẹ̀kùn ẹyọ kan àwọn kan wọ̀bẹ̀ wọlé ànábì dẹ̀ ń sọ àwọn ẹlẹ́kùn táwọn èèyàn lè gbà wọlé nínú àdìsí àbúrérà mọ̀ndọ́gbọ́n sọ́tà ìmọ̀ lónìí àwọn kan bẹ torí pé wọ́n máa ń náwó sójú ọ̀nà ọlọ́run wọ́n gbalẹ̀kùn kan wọlé àwọn tí máa ń kírun déédé ó nílẹ̀kùn tiwọn àwọn tó ń ṣe jihad ó nílẹ̀kùn tiwọn àwọn tó jẹ́ pé áàlù sọ́dákọ̀ àwọn tó máa ń tọrẹ tó máa ń náwó sẹ́sìn ó nílẹ̀kùn tiwọn àwọn tí ń gbààwẹ̀ ó nílẹ̀kùn tiwọn àwọn tó mójútó ọmọ obìnrin tọ́mọ ohun èése sìnà tó fi ń wọlé ọkọ tọ́mọ ohun èé máa bóra tọ́mọ ohun èé safẹ́wó ó nílẹ̀kùn tiwọn ẹni tọ́já sí pé kò lè mọ̀ yọ sàkà owó ẹ̀ gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ tàǹṣe onílẹ̀kùn torí náà ilẹ̀kùn na náà mọ́wàá rò pé irú ilẹ̀kùn ìtẹ́yìn máa fi kọ́kọ́rọ́ ti láàrin ilẹ̀kùn kan sí kejì si kí la pé ó àrùbà ìnà sànà àdíìsì tó lálàáfíà òun ni ó àdíìsì àfà wa òtúbà bónúkẹ́ ni ó gàṣọ́wà àfà ní ẹkún lọ torí mo fẹ́ bọ́ sínú àwọn wo ni ó lìjẹ́ náà ṣùgbọ́n ó yẹ ìlọ́jẹ́ tí wàhálà ní ó ṣe kíni lójú ọ̀pọ̀ báyìí ṣájárù lè já náà àáfàá ní sẹ́rí inú àlùjẹ́ náà igi wa ń bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí igi ń bẹ́ẹ̀ àlùjẹ́ náà àdíìsì àáfàá wa àbú rèéra oró yẹn sẹ́ẹ̀rí igi àlùjẹ́ náà yìí ó ní ìnà fílíjà náà tì làṣájára tán yẹ̀sírù rọ́ọ̀kìbù fi zílì a ní àfàsánà igi àlùjẹ́ náà ẹ̀rí pé tí igi bá tóbi yóò ní ewé tí ó gbẹ̀ka téèyàn ó lè jókòó lábẹ́ ẹbò díẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ni pé téèyàn bá jókòó lábẹ́ ẹbí fresh air ẹ̀ ń bá gbé oko dáadáa atẹ́gùn abẹ́ ẹbí máa ń yàtọ̀ sí èsì anabi sallallahu alaihi wasallam ó ní gé ẹyọ kan nù bí àlìjẹ náà ẹni tó gun nǹkan kálẹ̀ tó gun ẹṣin abẹ́ tó gun mọ́tò yóò rìn lábẹ́ ẹbí for hundred years for kí la pé kọ̀ǹpútà wo la fẹ́ gbélé ìsí lórí tí ò ní crash igi ẹyọ kalálìjẹ́ náà ràkúnmí abẹ́sìn abọ́kadà àbímọ́tò tó lè sáré tó bá rìn lábẹ́ ẹgbòjì <coughs> abẹ́ ẹgbòjì yẹn yóò rìn for complete hundred years ìmáàmù Muslim àti ìmáàmù Ahmed àwọn ni wọ́n gbà wá àfáà ní alùlì jannati láyà náà mọ́nù àwọn ọmọ àlùjẹ́ náà wọ́n à ní sùn

káwọ ẹni tí ó sàrù lẹ́yìn ẹni àní ikú lálùjẹ́ náà kí ló tó fẹ́ fa kí ló tó fẹ́ fa à ń sùn ìtí ń fa kẹ́ ẹ máa láyé torí pọ́nrẹ̀ mi ni yes or náà kò ní rí ọ̀ twenty four everything will be lively <laughs> wàhálà ìbò ló fi gbogbo ògbà ọmọ ẹ̀jẹ̀ súyà gbogbo ògbà ọmọ ẹmu gbogbo ògbà ọmọ ẹmu ọ̀làndíà yugọ gbogbo ògbà ọmọ ẹmu five gbogbo ògbà ìyàwó rẹ ọmọ ń gbogbo ògbà ọmọ gbogbo ògbà ọmọ ẹgbádùn kí ló fẹ́ fọrún wàhálà ìbò lè rí ọ orí ò ní àní sùn lálùjẹ náà twenty four seven kẹ́mọ́ kí ni o ìgbádùn láìsẹ̀sàn ni a máa gbádùn ni torí kò sọ̀sán kò sóòrùn kò sójò kò sẹ́rùn ìwọ ọlọ́run ní odijọ́ kan odijọ́ méjì wàhálà alẹ́ ayé nu torí náà bàbá ńlá gbádùn òun ni lálùjẹ náà àlùjẹ náà sì rèé tá a bá ti ń rò pé fámìlì wa kan àfẹ́ rí a sì rán ríra wa tóun bá wà ní bí kálọ́ wà ní tó ọ wà ní UK àwa wà ń bàdàn á sì máa wúra lọ́ọ̀kan wáyé sàlámù aláìkùm ó sì láwọn àsìkò tá a máa pàdé lálùjẹ̀ náà tá a máa ríra wa tá jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa tá a máa dìmọ́ra wa tá a máa wa lọ́wọ́ nínú àlùjẹ̀ náà nínú tó wá jẹ́ pé a gbọ́dọ̀ mọ́ sọ òun náà ni àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn àlùkùrù lẹ́yìn àlẹ̀húrú àlẹ̀hìn sẹ́ẹ̀rí nínú àlìjẹ́nnà àáfẹ́ àwọn obìnrin ìwọ tó níyàwó mẹ́rin láyé tó ọba jẹ̀mí ọlọ́ ìyàwó mẹ́rin ti kéré jù wọ́n á tún bọ̀ láwọn obìnrin sí nínú àlìjẹ́nnà sọ ọwọ́ aráwọ̀ obìnrin àlìjẹ́nnà kọ́ọ̀sì rọ́ọ̀tù tọ́rífì wọn èrònú ọkùnrin ní ìjọkọ wọn lọ <clears throat> ọ̀dọ̀ ọkọ wọn nìkan lẹ́ni wọ́n mọ̀ wà 24/7 àwọn obìnrin àlùjànnà wọn ètútọ́ obìnrin àlùjànnà wọn èsè nǹkan oṣù obìnrin àlùjànnà wọn èlóyún obìnrin àlùjànnà wọn èsẹ̀jẹ̀ lára obìnrin àlùjànnà wọn èsẹ̀gbìn rárá wọn mọ́ tónítóní òun ni torí náà àwọn obìnrin yìí láàmú wá fi wọ́n gbádùn fẹ́ni tó bá ṣe tọlọ́hun ọba àlekè ọlá nínú gbádùn a máa ní sexual intercourse lálìjẹ́ náà ẹ̀gbin ò ní jáde lára wa ẹ̀gbin ò ní yí wa lá a gbádùn ní everything is one fun mo rò pé tí mo sọ yé gbogbo nǹkan àlùjẹ́ náà jẹ́ máàkì lọ́ba dé o ìgbádùn òun ni kọ́lọ̀ jẹ́ àwọ̀ àlùjẹ́ àfáà ní ẹwọ ah, ẹjẹ́ ìfilẹ̀ báyìí kí lè bọ́ síbi tọ́pìkì gangan àfáà ní sẹ́wárí ọ̀gá oore tọ́lọ̀ wọn wà fún wa lálìjẹ́ náà ọlọ́run má fi dùn èmi àti yé rúúyátù lìmú ní nàrọ́bà wú yẹ́wò kan kan òrírí ọlọ́run wà á fún wa ọlọ́run má jẹ́ a ọlọ́run ọba wa báyìí ta lórí ọlọ́run ọba rí inú wa ọba sọ pé ọlọ́run ọba ìbìlísù gbọ́ sọ̀rọ̀ gbogbo àwọn Nigeria pastor ọ̀dà mi ọlọ́run àpásọ̀ ẹ̀yọ sọ̀rọ̀ Nigeria àti ní gbogbo ayé ọlọ́run oníbàyí sọ̀rọ̀ sọ̀rọ̀ 2023 election ó ti wọn láti rí ẹwọ gbogbo àwọn tí wọ́n ní election wáyé wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní wàhálà ní ọ̀sẹ̀lẹ̀ ẹnìkan ní ọ̀wọ́lé ó àwọn òbí bí wọn wá ń tarọ́ ọ̀tá ayé jẹ ọlọ́run jẹ́ wọn olùlẹ̀ gbogbo rọ́bẹ̀ ń wà láàyè ọ̀dà wà lójú ọlọ́run bá yín sọ̀rọ̀ kò sẹ́yọ kan kò sí 0.1 lórí tọ́lọ́run bá sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀yin lọ́lọ́run bá sọ̀rọ̀ ẹ̀yin bá gẹ́gẹ́ bí òṣùpá ọjọ́ kẹńlá sẹ́ẹ̀mọ̀ pé tẹ́ni ńlá kan bá dé tí crowd bá wà gbogbo wa ò lè rí tí president bá wà stadium gbogbo ilé ò lè rí àwọn tó súnmọ́ wájú ní òòlù wọn ò lè ní bọ́ sẹ́yìn ni àwọn ẹni ńlá tán wà wájú ni wọn ò rí ṣùgbọ́n tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde á máa rọ́lọ́ bá ṣe ń sùpà àjọ kẹńlá àdíìsì pọ̀ lórí eléyìí àdíìsì àfáà wa jerry bonabdullah ọ̀nbẹ tó láwọn jókòó ó ní kúnnà jùlù sà ẹ̀ńdà rọ̀súlì láì sọ́lọ́lá àlọ́sọ́lá ó láwọn jókòó pẹ̀lú ànàbí ìjọ kan ìdínádọ̀rọ̀ ilà kọ́mọ́ lẹ́yìn làtàlìbàdì ó lànàbí wa wo òṣùpá àjọ kẹ̀ńlá ànàbí wo ní sánmà ó ní bó ṣe wá wò yẹn ànàbí wa ní ẹjẹ́ ń sọ fún yín o ìnákùn sàtàrọ́ọ̀nà rọ́bákún kàmátàrọ́ọ̀nà hádàlì ẹ̀ẹ̀ni máa dì funfun no crowd ẹ̀ẹ̀ni máa te. yín ó yá jẹ́ rọ́lọ́jọ́ bóòlù ojú ọ̀nà a máa rí ọlọ́ èyí ò ní wà ládá iná masjid àlékún orí tọ́lọ̀ ń ṣe nìyẹn lílẹ̀ bí iná ahasanu lè húsná wá ziyada àziyada ni rúwúyàtú mìíràn rọ́bà a wà rí ọlọ́run tẹ́ wá ráwọn èèyàn kan bẹ màdùbúù wọn ní rí ọlọ́run gbogbo owó tó ń pèrè lọ́mọ ọlọ́run ò ní rọ́lọ́ tó bá ti jẹ́ ògbèdè gbogbo owó tó èkìrù ò ní rọ́lọ́ tó bá ti jẹ́ ògbèdè ìwọ tó ń jọ́sàn ní rọmọdán tó yẹ kó gba àwẹ̀ tó níyàwó bọ̀dá rẹ̀ làwẹ̀ tó gbà ò ní rọ́lọ́ tó bá ti jẹ́ ògbèdè ìwọ tó ò ní gbàgbọ́ pé ẹyọ kan lọ́lọ́ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta ò ní rí ọlọ́run àwa tá a gbà pọ́ kan ṣoṣo lọ́lọ́run tá à ń tẹ̀lé tá a máa ṣe nǹkan mí ìlẹ́yìn ọlọ́run á wà á rí ọlọ́run ọlọ́run já jẹ́ kan láwọn tó rọ̀ ọlọ́run ọya ẹja wá wò báyìí ẹ̀wọ̀n tó wá wà ní àlùjànnà ìsọ̀yẹ káwọ́ ọbẹ̀ àbí ọ̀yẹ káwọ́ ọlọ́run inú Ramadan la wà ààwẹ̀ di twenty six lónìí ìtọ́ọ̀rù sọmọ́ ọlọ́run àmọ̀ bí ọ síwálẹ̀ tí ó wà lùjẹ́ náà allahumma inna nas'aluka aljannata allahumma ajirna minan nar allahumma inna nas'aluka aljannata allahumma ajirna minan nar allahumma inna nas'aluka aljannata allahumma ajirna minan nar àáfàá ni ọyẹ ẹjẹ àwò àwọn wo ni ọ wà lùjẹ́ náà kí ni ó jẹ́ kán wọ àlùjẹ́ náà ìyẹn la wá fẹ́ bọ́ sí báyìí odidi ni níwájú mi ń bì àáfà lífti ìròyìn 60 jama ìròyìn mélòó ogún lọ́nà mẹ́ta ọgọ́ta àdẹ̀ní tó tó 45 minutes náà ìyẹn ọ̀jẹ̀ kí n máa gba express lọ ìwọ̀nba tọ́lọ̀ ń bá ní àlèkà ìbáàjẹ́ 30 ìbáàjẹ́ 40 ìbáàjẹ́ 20 ẹ lo 20 yẹn fáwọn ìta àbálẹ̀ sọ̀rọ̀ ọlọ́bí aṣoríire <clears throat> àáfà ẹni tí yóò wọ àlìjẹ́nà ìròyìn àkọ́kọ́ tí ó wà lára rẹ̀ ní alìímánù billah wa tawhid ẹni yẹn ò ní gbàgbọ́ òdodo nínú ọlọ yóò gbà kọkàn ṣoṣo kò sì ní máa mórogún pẹ̀lú ni ó fún níṣe bẹ́ẹ̀ gbọ́n tó wà nínú àdíìsì Anas ọmọ ó ní wípé kí ni tó ṣẹlẹ̀ ó ní pé òun sọ pé zakaroli anna nabiya sallallahu alaihi wasallam kọ́ọ̀lá mu'az anabi ń sọ fún mu'az níjọ́ kan mu'az ọmọ jabal ó ní rẹ̀ mu'az man laqiya Allaha ẹni tó bá kú lẹ́ni tó lọ bá ọlọ́run láàyú ṣírípù bí ìṣẹ́ a kò mórogún pẹ̀lú ọlọ́run ń sin òkè Ìbàdàn kèé sọ̀sùn òṣogbo kèé máa gbé fọ́tò ṣéhù sí kọ́rọ̀ yàrá kèé sin orò obéjì kò nígi tó ń sìn kèé máa yọ̀lọ̀ abẹ́ odò kò sí odò ta ní ń sìn jama ọlọ́run tó dá gbogbo nǹkan tó bá wá rí bẹ̀ mọ̀ ńlá kíyà lọ́à láàyù ṣìrì kúbi ìṣẹ̀yà kàlàlì jannata ànábì ni yọ wà ní jannata àwọn tí ó wọ bẹ̀ áàlù tàwọ̀hídì wà níbi ìmáàmì àwọn tí wọ́n gbà pọ́kan ṣoṣo lọ́lọ́ àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́ àwọn tí wọn ò mú nǹkan mìíràn mọ́lọ́ àwọn tí wọ́n wà gánà yẹn <clears throat> nínú àdíìsì ní ẹjẹ́ máa mú kọ̀ọ̀kan wá bá ń torí bí táà ń lọ tó pọ̀ àwọn àdíìsì pọ̀ táà fà àwọn alórí mímọ́ nìkan ẹjẹ́ àfilẹ̀ bá àfà ẹlẹ́lẹ́kejì nínú nǹkan tí ó jẹ́ àwọ̀ àlìjẹ́nà òun náà ni tẹ́kọ̀wà lọ́ọ̀yì wàlẹ̀ká òfin mi níhù ìbẹ̀rù ọlọ́run ìpayà ọlọ́run kọ́ wà lóòkà àwa àfáà níṣẹ́ bẹ́ẹ̀ gbọ́n tọ́lọ̀run bá sọ nínú suratul Qamar ọlọ́run ní innal muttaqina fi jannatin wa nahar àwọn tí wọ́n páyà ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run inú àlìjánà tí akérèmọdò ń sàn ń bẹ̀ ìdùnnú máa jẹ́ tiwọn níbò míì ọlọ́run ní wà sí kọ́lẹ́dínà takọ̀ rọ́bà omi ìlàlìjánà ti súnmọ́rọ́ ẹ̀rí àlẹ́dínà takọ̀ àwọn tó bẹ̀rù ọlọ́run tá a bá wá níbẹ̀rù ọlọ́run kí nìtúmẹ̀ nǹkan méjì al-Imam an-Nawawi alayhi rahmatullah ó ní tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ fíìlù tọ̀ á ìtọ́lọ̀hún bá ní a ṣe kàmọ̀ ṣe wàjìtì náà bùlìmọ̀náyí ẹsẹ̀ ìtí wọ́n bá ní a jìnà sí ká jìnà sí ìtumọ̀ bẹ̀rù ọlọ́run nìyẹn àwọn tí ó wà jìjánná nìyẹn àáfàá níṣẹ́ bá tó rí wàlìmọ́nì fàmọ́kọ́ mọ̀rọ́ bí yìí ẹ bẹ̀rù ọlọ́run tọ́páyọ̀ ọlọ́run àlìjánà ayé yọ wọ̀ àlìjánà ọ̀run yọ wọ̀ àfa wa ibùdó tẹ́ níyà wọ́n lálàyé tó nípa lórí àyà yìí èèyàn akọ́mọ wà àlìjánà láyé ẹ bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ni ṣe ń sáré tu tí wàhálà dé bá ní inú ìbàdàn ni wọ́n wà olówó sì máa sáré tu ọkàn tí ò sì wàhálà ti lé ọ torí náà fẹ́ wọ ẹ jẹ́ ká mójútó ìbẹ̀rù ọlọ́run ẹlẹ́kẹta alistair kọ́ọ́mọ́tù aláàdínì ńlá sẹ́ẹ̀rẹ́ lómi àjọ ń kírun àjọ ń gbáwẹ̀ kí ní jẹ́ ìsìn kọ́ọ́mọ̀ kò sí steadfastness kéèyàn dúró déédéé ìwọ tá àjọ ń kírun o tún lọ ọjọ́ ìwọ òkú sí àjọ <clears throat> ń kírun ni ó ọwọ́ lọ ọjọ́ ìwọ òkú sí gbogbo ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti bá a sí gẹ́rẹ́ ráńdì ajọ́ ń kírun ọlọ ọjọ́ yẹn gbé àjò ajọ́ ń kírun ó tún máa ń yọ lọ ọ̀sọ́ òru tọ́ba ti dìsẹ́mbà yóò tún lọ wo fada Christmas ajọ́ ń kírun àáfà ó tún ní àwọn òòsà abéjì kan tí ń wá ní fún ó lè jọ́ máa àlùjẹ́ náà bá ń bóòlù ó sì wà àlùjẹ́ náà ìwọ tá ajọ́ ń kírun tó yẹ kó o dúró déédéé tí ṣòro bá dé ọmọ rẹ̀ kú yóò tó máa wá pé ẹyin kọ̀lọ́mọ́ ògùnmọ́ àsorọ̀ àsokọ́ ọgbà páwọn àjẹlọ́pa ọmọ òun ayé òun ti ta ọ̀rọ̀ òun ti dojú nígbà tí olùgbàgbọ́ ní ọlọ́ àáfàá ní ẹni tó bá fẹ́ wọ àlìjánná ó dúró déédéé tá a bá lọ wo sọ́rọ́tù àyà àtàtì تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم ẹni tó bá ti lè dúó déédéé ọlọ́run lẹ́yìn ẹ máa bá ń fún ní ròódù glad tidings ẹ bá ń fún ní congratulations I rejoice with you ọmọ àwàlìjẹ́ náà látara kó o dúró déédéé ìṣòro ṣẹlẹ̀ sí ọ kó o torí ẹ̀ lọ sọ́ọ̀sì wàhálà débọ̀ kó o torí ẹ̀ lọ lé babaláwo kó o rí nǹkan jẹ kó o torí ẹ̀ lọ wẹ̀rí lẹ́sẹ̀ ọwá dúró déédéé sínú Islam ojú rẹ fọ́ o tún dúró déédéé bàbá kàlárí bá yẹn a lọ ṣerúra dáwà lọ́nà ìyànà ọ̀fà lọ́yọ̀ọ́ sèèdì nìbàdàn wá ní ká tó dé láwù ní ká tó dé wò àti kọjá alálùmọ́ bàbá yẹn tó bá ń bẹ láyé ọlọ́run mẹ́jì òdì kékeré òun tó bá ti kú ọlọ́run bá ní ìgbàlẹ́rú kó borí ìdìbò jẹ́ wàlùjẹ́ náà bàbá yẹn òun nìkan ló kù tó jẹ́ mùsùlùmí lába mọ́sálásí bẹ́ẹ̀ lába gbogbo ara àbà wọ́n sọ wọ́n di apolùpàtẹ́wọ́ ẹ̀yin mùsùlùmí sì bára yín fa wàhálà ní ògbóró sáà lè fi síbi jẹun sáà lè fi jẹun ṣé bíbí àníkéyìn ó ṣe nǹkan báyìí ṣé bíbí àkọ́ gbogbo yín ọ̀rẹ́ bí àti lọ ṣe dáwà àwọn kan ti ti gbóró lẹ̀ wọ́n ti rálẹ̀ gbogbo oko tán gbogbo ọ̀nà ẹgbẹ́ dáwà yìí gbogbo muslim ẹgbẹ́ dáwà túbà lòdì ti fẹ́ rà tán Lagos ibadan express wọ́n ti fẹ́ rà tán gbogbo olómi lọ́nà ayégún lọ́nà wábàtẹ̀ làwọn ti fẹ́ rà tán gbogbo ọlọ́nṣògo lọ́nà àkàrán lọ́nà gbẹ̀dọ̀ lọ́nà ọjẹ́bọ́dì wọ́n ti fẹ́ rà tán kìí ṣe pé wọ́n rà nìkan wọ́n kọ́ sọ́ọ̀sì lálá mẹ́ wọ́n fa àwọn pásítọ̀ bẹ́ wọ́n sàwọn èèyàn dó lórí ibú ẹ̀yin òṣè dáwà ẹ̀yin sì ṣe kíni o ẹ̀tún kà fara ara yín ta ló nílà àká ìdìbò ẹ̀yin méjèèjì bá wọn. àwa ṣe dáwà rúra dáwà dáwà kọ́ríyà wọ́n wá sọ fún wa pé mọ́sálásí wà ń bẹ̀ ṣùgbọ́n wọn è kírun ń bẹ̀ aláwọ̀ ó kírun ń bẹ̀ àwa lọ ọbẹ̀ lásìkò òun bọ́yá làṣàrì ti bá rántí dáadáa ojúmọ́ mọ́sá ni àlọ́ lóru àwa pèrún nígbà ní mọ́sálásí rẹ̀ wọn àjẹ́ chẹ́ǹjì ẹ̀sì sọ́ọ̀sì lóòótọ́ àṣàrẹ̀ ní kankan kọ́ jáde wọ́n lẹ́nìkan náà ní mùsùlùmí bàbá yẹn ọ̀dẹ̀ rí mu àbá lọ bá bàbá yẹn sàlámù àlewà fún wa alẹ́ ni wọ́n lu ẹ̀yin ọmọ ìyá àdúgbò lẹ́wà látijọ́ yìí ah, bàbá ìyàwó ẹ̀ kìrìkìrì ó ìyàwó tó ń tẹ́tì rẹ̀ pé tí ọba gba jésù owó fún pọ́ìsì jẹ bàbá ìwà ń sọ ọ̀rọ̀ ìmánì ó láwọn àfáà tó wá ṣe dá wà nínú ìlú àwọn wọ́n sọ fáwọn pé káwọn ìsì kọ́mọ̀ ní mo bá lọ́wọ́ ó ní wọ́n ní káwọn ó dúró déédéé gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀ káwọn ọmọ sí islam lẹ̀ ó níyàwó òun tọ́ọ̀bà pọ́ìsì òun pọ́ìsì ó nígbà míì yóò fi fi pa òun òun àlóhùn òní lọ sọ́ọ̀tù ó nígbà tó ń orí ìran òun ara máa ń dá kírun nù lé àwa mú bàbá yìí àjọ lọ kírun bàbá ń sun ẹkún bíi ká máa lọ mọ́ ó nìkan lòun wà ń bí òun ọ̀rẹ́ ní táwọn ọjọ́ máa kírun mọ́sálásá bàbá àwọn kan lẹ́rìí òun dẹ̀ tí wọn owó wọn nǹkan táàfì láwọn tí ọmọ wọn lè ṣe bàbá tó ní mo gbà fọlọ́ kí ló ṣe wọ́n tó ti ń sáré lọ́jọ́ ẹgbẹ́ ògbóni kí ló ṣe ọ́ tó ti lọ́jọ́ ẹ̀ OPC kí ló ṣe ọ́ tó ti ń di ọ́fíìsì kí ló ṣe ọ́ tó ti dọmọ yahoo kí ló ṣe ọ́ tó ti ń pàtẹ́wọ́ kí òòlù ó déédé gbàgbé àlùjànnà ìṣòro rẹ tó wá lè má lọ o tó fi pọ̀ lu ìyẹn ara tí ó jẹ́ àwàlùjànnà àlìsí kọ́ ọmọ tuntun ka dúró déédéé ọwà níbẹ̀ <clears throat> mọ̀ ń sọ mọ̀ ń yọ́ o torí ka gbogbo 60 yẹn tán mọ̀ ń wo àwọn ìtọ́jọ́ tọ́wà sáàmìl alára nǹkan tí ó tún jẹ́ ká wọ àlìjánà òun náà ni àlè ìkìsáàrù mi ń díkìrì láàyè ká máa rántí ọlọ́run ní gbogbo ògbà láàyè gbogbo sẹ̀mí ayé wa ká máa rántí ọlọ́ afẹ́wọ̀sọ àdúrà tí wọ́n ní ká ṣe ká ṣe afẹ́wọ̀ tọ́lẹ̀ ẹ̀jẹ̀ àṣe afẹ́ jẹun ẹ̀jẹ̀ àṣàdúà afẹ́ sùn ẹ̀jẹ̀ àṣàdúà a wà nínú mọ́tò ẹ̀ṣàdúà tán ní àṣe ẹjókòó tán nínú mọ́tò ẹ̀lẹ́ẹ̀kì máa tójọ́ tẹ́ẹ̀mọ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹ̀ máa ti àká ẹ̀ máa ti subhanallah walhamdulillah astagfirullah láwùlà wàlá quwwata illa billah allahumma salli ala muhammadin wa ala ali muhammadin wa sallim àfáà ní tó bá já sí wípé eléyìí ilẹ̀ ń ṣe a ti yín dáa níwájú ọlọ́run ìrántí ọlọ́run tẹ̀ ń ṣe wọ́n fi máa gbin igi fún yín nínú àlùjánnà àdíìsì àfáàwà àbúrẹ́rà ọ̀bẹ̀ lórí ẹ̀ kódà àdíìsì aláàdúlúkà alákẹ́límà tí ní ń kù ló ń zìlì jannati anábì tó ń sọ fún kánú àwọn sàábédé kí n sọ fún ọ gbóná ìrántí ọlọ́run tó máa ṣe tọ́jẹ́ pé tọ́ ọ bá ń ṣe odidi nǹkan ńlá nínú àlìjánná òun náà máa mú fún ọ kí lànàbí ni wọ́n máa la hawla wala quwwata illa billah gbogbo àwọn ìrántí ọlọ́run a bá ń ṣe báyìí wọ́n fi máa gbé nǹkan lẹ̀ nínú àlìjánà àáfà lára ìròyìn àwọn tí ó wọ àlìjánà àlùwùdú alàlùwùdú wọ́n máa ń sàlùwàlà ní gbogbo ìgbà àlùwàlà kọ̀ọ̀kan tó ọba ń ṣe yẹn wọ́n máa fi àìsẹ̀ dànù wọ́n máa fi gbé ipò rẹ̀ ga níwájú ọlọ́run ọba àlekè ọlá àdíìsì pọ̀ lórí eléyìí ká máa lálùwàlà ní gbogbo ìgbà ọmọ ń dáa púpọ̀ jù bákan náà ẹni tó bá já sí wípé ọmọ ń ṣèrántí ọlọ́run pẹ̀lú gbólóhùn la ilaha illallah tó fi wá mọ́ láàdé fi ìjọ tó fẹ́ kú gbólóhùn tó wí kàn òun ni gbólóhùn la ilaha illallah àdíìsì ẹgbẹ́ máa ń ká náà la ilaha illallah dakhala al-jannah anẹ́bí ní mùsùlùmí tọ́já sí pé gbólóhùn tó torí pé gbólóhùn ní ọ̀rọ̀ ọ̀rùn jáde pé èèyàn bá fẹ́ kù, ọlọ́run ní máa ṣe gbólóhùn yẹn ní kí ni o ìrọ̀rùn àáfàá ní mójútó dáadáa àáfàá lára tí ó dé èèyàn wọ náà, òun náà ni alkiya bí arkani islam àwọn orígun islam márààrún ká mójútó dáadáa Ìmọ̀ wa sọ́nà kó dúró déédéé ìró wákàtí mara kó dúró déédéé ààwẹ̀ kámọ fi ṣeré ẹ ń bá lówó lọ kọjọ sàkà ẹ ń bá lágbára kọlọ sí àjì àwọn àdìsí pọ̀ lórí eléyìí afá alára ń tààtò máa ṣe táàfi rí àlìjáńdàwọ̀ tọ́rọ̀ wa òun ní dojú tá bá dé iwájú ọlọ́run òun ni dìnáwùlì mọ́sí kéèyàn kọ́ mọ́sálásí fẹ́ ẹ̀mọ̀ pé lẹ́yìn ẹ ń bá lówó lọ́ọ́ ló súnmọ́ kó ṣe kí ni o torí kan àwọn àfáà ní tí ọ̀bá rọrùn kádà mọ́sálásí kọ́ àwa bíi méjì mẹ́ta mẹ́rin àlèdáwò kọ̀ọ̀káwà náà kọ̀ mọ́sálásí àràlẹ̀ níjọba blọọkù 100 tó wọ́n wá pé àlọ́ra àmọ́kọ́ àmọ́kọ́ jẹ́mọ́ kí wọ́n sọ paramẹ́rẹ̀ ní kí wọ́n là ṣe ṣé wọ́n là kọ́ wọ́n là kọ́ àfẹ́mi àti yín náà bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí ọwọ́ wà nínú tí mo fẹ́ lọ kódà mi ìbẹ́ lọ kí n kọ́ mọ́sálásí 50 ó kéré jù kí n kọ́ mọ́sálásí tí ọ̀fẹ́ tó 500 ní iru ọlọ́run bá mi pin ọlọ́run bá mi lágbára kó ṣe bẹ́ẹ̀ fún mi ìwọ lè máa ronú tiẹ̀ kó lè kọ́ mọ́sálásí ní ọkọ̀ mo sì bẹ́ kí n kọ́ nítorí nìkan torí ipò ayé àwọn olóṣèlú tó bá ti fẹ́ wọ́n mọ̀ wá program ní Ramadan wọ́n kọ́ mọ́sálásí wọ́n wà gbà máa mọ̀ kan wọ́n mọ̀ wá Ramadan lecture wọ́n wà fi máa fi campaign àwọn àfáà rẹ̀ ah, Islam Ramadan mùsùlùmí ẹ̀ẹ̀mọ̀ mọ́sálásí tá a kọ́ lẹ́ni tó ń wá yọ̀nú ọlọ́run nìkan ṣoṣo àtẹ̀yí tá a kọ́ torí pa abẹ́ ti ṣe campaign táwọn èèyàn lè dìbò fún wa ẹni tọ́kọ́ mọ́sálásí ká lè dìbò fún ó ti bàrá dáa ẹ̀ wájú àgbọn ni màmbá náà lìláì ẹ̀mọ̀ ọkọ̀ mọ́sálásí nítorí ìtọ́lọ́run nìkan kọ̀kọ́ nítorí nǹkan míì bàánà lọ́rù làwù kọ́sọ́rọ́ níbòmí báyìí níbòmí bàánà lọ́rù làwù níbi làwù fìlìjánà ọlọ́ọ̀kọ́ àfin ńlá ilé ńlá tó lóore lè tọ́kọ̀ ọlọ́ọ̀kọ́ fún un torí náà ẹ̀jẹ̀ a máa ṣiṣẹ́ lórí bá kọ́ mọ́sálásí <coughs> mọ́sálásí mo ti ń ṣe wá àfihàn mọ́sálásí tó jẹ́pá àwọn ará Saudi Arabia ló kọ́ èyí tó súnmọ́ ní pẹ́ẹ́ tọkọ̀ kò dé Nàìjíríà nígbà tí wọ́n èfò sí àkáǹtì àwọn àròmí ẹ̀wọ̀n mọ́sálásí kọ́ túrú wọn mọ́mọ́ mọ́ ní kí mọ́sálásí èké mi náà ti sọ̀rọ̀ mọ́sálásí èkó wà mùsùlùmí àwọn nákọ̀ tàlákì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbá ètàwọ́ládọ́gba tó di ìṣù náà àwọn àrọ́mí lọ́tọ́ ayé ọmọ Nàìjíríà ń jẹ́ nǹkan mọ́sálásí nítorí ọlọ́ọ̀bí ẹ̀jẹ̀ ayẹra wa wò àáfàá ní sọ̀rọ̀ mọ́sálásí nìkan gbogbo ẹni tó bá ń tún mọ́sálásí ṣe sàábé kan jẹ́ abdullahi almujmir àwọn mínú àwọn àáfàá náà pè ní almujamir abdullahi yóò wá jẹ́nà torí nǹkan dáadáa tí máa ń ṣe sí fẹ́ wà ìwọ lè má rówó kọ́ mọ́sálásí jẹ́ káàzú mọ̀pólòsì ni ọ́ o rówó kọ́ mọ́sálásí sólòsì náà tó ni ọ́ o lè máa gbálẹ̀ mọ́sálásí ọ̀tà fún ọ débẹ̀ o tó tòsí ọwọ́ o tòsí àlàáfíà ẹ̀yìn rẹ̀ ti gé o lè máa gbánú orí ọlọ́run gbogbo ẹ̀yìn ọmọ o tó o lè máa fọ àgé o tòsí o lè máa gbọ̀njà ń káwọ̀ mọ́sálásí ó tòsí ó lè fọ́ àwọn kọ́tìnì tó ń bẹ lójú wíńdò mọ́sálásí ó tó tòsí ó lè nu fáànù mọ́sálásí ó tòsí ó lè ra air freshener wá mọ́sálásí à ó sì lọ́ọ́ fẹ́ wà nìjẹun náà ẹ máa náwó sórí mọ́sálásí ó tó láhùn láhùn ó tó lè sanwó pẹtrólù mọ́sálásí tí wọ́n bá ti wá ra petrol tí wọ́n san jẹnẹrétọ̀ ìwọ nìkan ọmọ kó chargeable lamp mẹ́ẹ̀ẹ́dógún bọ̀ ọmọ kó fóònù mẹ́rin bọ̀ ó tún máa kó àwọn mp37 bọ̀ ìwọ nìkan wà fẹ́ gba gbogbo tó yẹ káwọn èèyàn ti charge níjọ́ tí ọba ti wá sépo ọmọ wa mọ́sálásí míì tí wọ́n tún dáwó ó lè wọ́n láàkó fún 200 lẹ̀ ọta fún ọ lè 500 ní owó petrol lẹ̀ oṣù lọ́wọ́ fẹ́ wà ní germany láńtà mẹ́lá bírọ̀ àtàdófin ó ní máa tó ìgbóhùn abdullahi alimujimiru òun làwọn bọ́rọ̀ rẹ̀ lọ kí ló jẹ́ ọwọ́ àlùjẹ́nà kí ló jẹ́ ọgbàwé àlùjẹ́nà látàyé ara tó máa ń ṣe ni pé yóò òórùn tó dáa ewé sótìyé ewé kan bẹ̀ nílẹ̀ lárúbáwá yóò da ewé yẹn yóò wá finá sí ewé òun òórùn dáadáa yóò wá gbé wá ní mọ́sálásí òórùn yóò wá spread káàkiri mọ́sálásí yọ wà gbé ewé yẹn bó lè dà òórùn ti wá wọ mọ́sálásí òórùn tó dáa lẹ́ẹ̀mọ̀ ẹ̀gbọ́n ta ló jẹ́ ẹ máa gbọ́ òórùn tó dáa Abdullahi alimojimi ní kánà bí òfin náà ya wọ́n ra fresh wọ́n fi mọ́sálásí ìwọ́ tó lọ ọmọ ta o àwọn akẹ́tù náà wọ́n tó o tún ti jẹnẹrétọ̀ mọ́sálásí òtí ẹ̀bẹ̀rù ọlọ́run ó wá jẹ́ aago jẹ́ àgbé mọ́sálásí ọba nínú jàánàmà àfitọ́ ọba túnbá tó túnbá ọwà dọ́gbọ́n àrú àwọn àgùtọ́ dà bẹ́ẹ̀ lọ wá dẹnukọ́ ni kọ́ ọlọ́ba máa ń sáàrà jù mọ́sálásí kọ́ máa sá lọ kọ́ wá sunkún sọ́nà ọlọ́run kọ́ ọmọ ìjà lè ara tí ó jà wọ àjìjà náà àáfàá lẹ́ni tí yóò wà ní jẹ́nà yóò jẹ́ ní nǹkan tó já sí wípé ìtọ̀ àánú tọ̀ á wà ìfúṣàrù sàlá wà sílátù làwàhà wà sọ̀látù láì nǹkan mẹ́rin làáfàá púpọ̀ tó rájì sí Abdullahi ibn Salam ìrọ̀lọ́gbà wa sàbẹ́ kan jẹ́ Abdullahi ọmọ Salam yẹ̀wú díjù ní tẹ́lẹ̀ kó tó gbà Islam ìgbà tó gbà Islam

ẹ máa dokùn ẹbí pọ̀ wọ ọba fámìlì ṣe mọ́ ó láwọn àjẹlọ́pọ̀ náà fámìlì yẹn onítọ̀ ọba ti lọ fámìlì àwòsàn ọ̀rọ̀ rẹ máa dojú ìwọ wá torí ẹ̀ bá fámìlì ṣe ọ̀rọ̀ rẹ ò lè tó máa ṣe dáadáa a ní òsáwọn aláburú nínú fámìlì kọ̀ọ̀kan ìwọ máa ṣe dáadáa bí ìgbà tó fún wọn léwu gbóná jẹ ni anẹ́bì ní ẹ máa dogun ẹbí pọ̀ ṣe dáadáa táwọn fámìlì rẹ wà sọ́lù ìláì wà náà sùnìyà anábì ní ẹ máa ṣe náà sí láwùjọ anábì ní tẹ́ ẹ bá ti ń ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin jù tẹ́díkù lórí jánátà ìsàlámì ẹ wà àlìjánà pẹ̀lú àlàáfíà pẹ̀lú ọ̀la ẹ̀jẹ̀ amójútó àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin èyí tájú sí yìí gbé wa ọlọ́jà sóríire afá alára nǹkan tá a tún gbọdọ̀ mójútó tí ó jẹ́ àmà wàlìjánà òun náà ni fúdù lisan walfarj ẹ̀yin ọ̀dọ́ ọ̀rọ̀ kan yín ìwọ tó fẹ́ wàlìjánà sọ ẹnu rẹ sọ abẹ́ rẹ sẹ́ẹ̀rí àdíìsì tó lálàáfíà anẹ́bì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wàlìjánà ní tí ó jẹ́ kan wàlìjánà ẹnu àbábẹ́ tí ó jẹ́ kan wọná àwọn tí wọ́n wọ̀ náà ẹnu àtàbẹ́jọ́ tí wọ́n wọ̀ náà nínú táwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe lónìí wọ́n wà máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn àwọn ni wọ́n àwọ́dù sàtífíkẹ́ẹ̀tì súnà ẹni tí wọ́n bá ti pè ló ń súnà ló ń súnà àwọn ni wọ́n sọ pé wà sí ẹ̀jẹ̀ ẹ̀ lè gbọ́rẹ̀ bí ẹ̀ ń bá wọn lọ́lọ́run tí máa ń sàtífáì ẹni tá a lè gbọ́rọ̀ rẹ̀ àwọn mùsùlùmí kan sọ̀rọ̀ wọn lẹ́yìn àwọn àfá àtẹ́ǹgbọmọlúàbí wọn jẹ́ àwọn tùlábùlẹ̀ ìlmì àwọn tààjọ́ mọ́lé kéúta ara ń gbìyànjú pé ìwọ̀n bá ń táàmà káàmà ṣàlàyé ẹ̀ fáyé gbogbo tó ti sọ́ọ̀sọ̀ kú sọ àwọn tó yẹ kí wọ́n gbọ́rọ̀ Ọlọ́run kí wọ́n ṣàǹfààní kèé sara tiwa ni wọ́n ti ṣàǹfààní ara ọ̀rọ̀ Ọlọ́run tá à ń sọ wọ́n sà oníkanmọ́gbọ̀n olùdánwájú Ọlọ́run àwọn tó ń ṣépè fún àwọn tó ń bú àwọn tó ń sọ̀rọ̀ àìdá sí gbogbo ẹ̀ lórojọ́ wájú ọlọ́run ikúdù nìsá ìwọ tó o bá fẹ́ wà ní jẹ́nà o máa sọ ẹnu rẹ yàtọ̀ sí pọ̀ ń sọ ẹnu rẹ o máa sọ abẹ́ rẹ ò ní ṣe sùnà àwọn ọ̀dọ́ tẹ́ẹ̀tù máa rápẹrẹ sùnà lára àwọn tó tó dorí sùnà onísìnà àìmọye kéṣì kálukú wá dẹ tọ́já sí pàwọn ọmọ ọlọ́mọ ẹ̀ràn bá wọn sùn káàkiri àwọn ọmọ tẹ́ ẹ̀sọ ìjìnlẹ̀ lórí ẹ máa wá bá wọn péétéèké ẹ máa já wọn lẹ̀ ọ̀bẹ̀rù ọlọ́run ẹni tí ó wà lùjẹ́ náà kò ní jólísì náà lásìkò bá gbà mí ọyẹ kí n dé sọ́rọ́ tó lè mọ̀ mí náà bẹ̀tí n bá kọ́ fi bẹ̀bẹ̀ rẹ̀ téèyàn bá ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì gbà mí zíìlì tẹ̀síìrì kò ní jẹ́ alẹ́ sọ tọ́pọ̀ ní òjẹ́ lọ́bẹ̀ torí pé àwọn àyà tó ń bẹnu sọ́rọ́ lè mọ̀ náà ara àròyìn àwọn tí ó wà lùjẹ́ náà màá fẹnu sọ bíríbì sí bá gbàgbé ẹran mi ní ara tọ́lọ̀ ń sọ suratul mu'minun bọ́yá tí sáré ma báyìí sọ tí ó wà lùjẹ́ náà suratul mu'minun ọmọ kírun ọ ọmọ yọ sàká ọmọ sọ abẹ́ rẹ ọmọ pé àdéhùn ò ní máa sọ̀rọ̀ ọdún kọrin orí wà ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ọdún wà ní máa gbọ́ orin ọmọ náà máa gbọ́ wèrè ní wèrè ní ó ní máa gbọ́ orin ọ̀gbọ́dọ̀ ní kẹsẹ̀tì orílẹ̀ gbogbo orin sábà ti lè lù sí ọ̀gbọ́dọ̀ nílé ìbá àlàyé lórí kọ́ láyé bímọ ó nígbà kan ẹ̀jẹ̀ máa gbé ẹ̀jẹ̀ máa gbé mẹ̀tínà ó lè jẹ́ ògbé mẹ̀tínà ọ̀bà mẹ̀tínà jẹ́ tọ́ọ̀dù ni irú rẹ̀ kan wá mẹ̀tínà ìlú àmẹ́bí ni mọ̀tínà tó ti yẹ nàìjíríà tó ń bà jẹun máa bà jẹun sùn ọ̀bà wájú ọlọ́ gbogbo àwọn ọmọdé ẹ̀jẹ̀ wọn gbọ́ràn tí wọ́n ti sọ̀já àbùsùn fásán tí wọ́n ń jó káàkiri ayé tí wọ́n da fẹ́wọ́ wọ́n da bóra wọ́n dọmọ tí ọmọ yọ̀ bí ẹ̀fẹ́ ní ipò ojó ẹ̀rọjọ́ rẹ̀ wọ́n ju ọlọ́run ẹni tí ọwọ́ àlùjá náà kò ní yẹ olórin ẹni tí ọwọ́ àlùjá náà yóò mójú tóro aláṣọlá wá sí ìlú àfidún èyí tó wá kàn wá níbi ní pé ẹni tí ọwọ́ àlùjá náà ò ní ṣe sí kí lànà bí wọ́n sọ ànábì ní màjíẹ́kùn màmí sọ́lọ́lá àlè wàhálì wọ́sọ́lá máa báyìí náà làhàyà ìbí wà máa bá ilẹ̀ fàrùjẹ́ agbọ̀nà láwùjọ ìjànà anábì lẹ́ ń bá lè sọ kí ń bẹ láàrin ète rẹ̀ méjèèjì àwọn ọ̀ máa sọ̀rọ̀ sọkúsọ èè máa dásàkásà èè máa sọ̀rọ̀ ẹ̀yìn èè máa kọrin èè sófòfó èè búyàn èè máa fi èè máa búra oníran èè máa fi tọ́yàtọ̀ sọ́lọ́ ń búra àwọn ẹ̀sẹ̀ tẹ́nu ń dáwọ́ ẹ̀ tó gbójú táwọn àfáà lè ṣe ọ̀nsọ́ ẹnu rẹ àti nkí ń bẹ láàrin ẹsẹ̀ rẹ ànábì lọ wà lùjọ́nà ẹ wá wo báwọn èèyàn ṣe tó ń sì mẹ́lò èèyàn mélòó lọ wọlé ọkọ àti virgin ìwọ tó oníyàwó sọ́dọ̀ olójúmọ́ òtí ìmọ̀ owó ìtàn fi tírẹ́ẹ̀nì tiwa nìyẹn àbá wà láì ìtàn fi tírẹ́ẹ̀nì wa nù mo lè sọ fún ọ pé ń jọ mo ti délé ayé tèèdò níyì mo níyàwó méjì péré lẹ́yìn ìyàwó mi méjì

àwọn ọmọ tí ń kọ́ ń kúrà ní ti ń kọ́ ń ké ó sì wo wọn láta àfẹ́ ìtọ́jú sórí Facebook lọ́nà iṣẹ́ ìṣàkí ń kọ́ àwọn ọmọ ilé tó tọ́pọ̀ fẹ́ ìtafú àwọn ọmọ yẹn wọ́n kẹ̀kọ́ wọn lójú kán má fi expose àwọn ọmọ ọlọ́mọ èṣù náà ní lódodo ṣùgbọ́n lọ́n kó máa là wá ọ̀dọ́ mi ti di sí pé ń tọ́ nọ́mà ó ti dó ń òun ni ó sì máa máàkì àwọn àfa àtọ́yẹ kán gbọ́ wà sí wọn ò tó ń ó ní ẹsẹ̀ dá bíbí àmì ọ̀dà gbàdáńdé ní ṣùgbọ́n àrògbòmù àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ yóò jẹ ọ̀rá ara tí ó jẹ ọ̀rá òun ní ara ẹ̀ ní kọ́ ọpa mùsùlùmí ọya wa sọ wípé dídí àkan tí èbá ṣe mọ̀ká fírọ̀ tí ó jẹ èèyàn ọ̀rá aná dídí àbí ni ọwọ́ afẹ́ sọ pé nǹkan òun ṣe ni kìí ṣe dídí ọ lóyún ọmọ pé nǹkan ti ọ̀nà fẹ́ wà lìjẹ́ náà kò gbọ́dọ̀ máa wú àwọn ọmọ obìnrin olóbìn látàwọn ara àròyìn àwọn tí ó wà lùjọ náà wọ́n máa ń sọ abẹ́ wọn wọ́n dẹ̀ máa ń sọ kí ni o ẹ̀nà wọn ọlọ́run bá lékè ọlá kọ́lá àwọn wà lójú àáfà lẹ́ni tí yọ́ wà lùjọ náà kẹ́tọ́rọ́tù sọ́dákọ̀ yọ́ máa ṣètọrẹ àánú yọ́ làwọ́ àwọn ò lè wà lùjọ náà torí kò ti wà nínú àdìsí líláhùn àti ìmánì kò jókòó sínú báyà kan náà tó ọba bá ti lẹ́nìkan tó láhùn gbà pé ìmánì rẹ̀ ní problem torí ìmánì ni máa jẹ́ àmọ̀ pé tí bá náà yìí máa tún rí ni àwọn èèyàn bá wò ah, àwọn àfáà tó fi máa náwó àwọn nọmba one a ní di owó lọ a nígbàgbọ́ pé wà tó ṣe ní fàwọ́ àwa nígbàgbọ́ wípé wà máa ń yúkúrìkù lọ ní ta ni ọjà ọlọ́run lówó tó dáa tó jẹ́ pé fàyọ̀dọ́ ìfàwù làwù àti àfáǹtẹ̀sì rà wọn wà á dá padà nílòpọ̀ àwa wá ń yá ọlọ́run lówó dá padà fún mi ìmọ̀ ẹnìkan tí máa ń lórí àwọn tí ń sa wọn náà lọ́rọ̀ ètò ìwọ náà mọ̀ sa wá bá mi dé ìsáàf iṣẹ́ ẹ̀ṣọ́ níbẹ̀ wò mi ìbá bá wọn mọ́ ọ̀rọ̀ mi ti dáa sí ìwọ wá lọ bẹ̀rẹ̀ kọ́ wá ní ìsáàf rọ́lẹ̀ nípa o àti láti àwọn bẹ̀rẹ̀ sí ní náwó bọ́rọ̀ mi ṣe ń dà nínú á fún ọ pé ọ̀nà owó torí tọ́lọ̀ gbogbo àwọn táwọn àmọ́ tí wọ́n náwó torí tọ́lọ̀ ọ̀rọ̀ wọn dáa sí ni àáfàá lẹ́ni tó bá ti wá jẹ́ kó máa ń ṣètọrẹ àánú lọ́pọ̀lọpọ̀ àáfàá ní yọ wọ àlùjànnà ẹ̀ wájá wọ hadithi àmẹ́bí ní máa ń sàsọ́dápọ̀ sí sọ́dápọ̀ ibi tí wọ́n àwájú yìí láàyè anábì lẹ́ni tí bá máa ń ṣètọrẹ àánú ó ṣètọrẹ àánú kan ó fi ń wójú rí ọlọ́run kèé ṣètòrí bọ́ fẹ́ fẹ́yàwó kèé ṣètòrí bọ́ fẹ́ gba kọ́ńtíráàtì kèé ṣètòrí kán lè dìbò fún tó bá fẹ́ jẹ kánsílọ̀ àbọ̀fẹ́ jẹ jámàánù àbọ̀fẹ́ jẹ gọ́ọ̀nà ó ṣètọrẹ àánú nítorí ìtọ́lọ́run ni kùsìmọ̀ láwùjí à ànábì ní pé ó ń tàn wá jẹ́ kórí ìmáa ṣètọrẹ àánú nítorí ìtọ́lọ́run yẹn lọ parí lé lórí dákàlà àlìjánàta yọọ wọ kíni o yọọ wọ àlìjánà ọlọ́ọ̀dì àwọ àlìjánà àfọ àlára tí ó jẹ àwọ àlìjánà òun ni tẹ́ríkù ìjìdáà wà ń kánà mọ̀híkọ̀ àwọn wà ń kánà àlàáhàkì àfọ àní kéèyàn mọ̀mọ́ jẹ́ tí ó mọ̀ wà tú kásámọ̀ gbogbo ìgbà ìyẹn jíjà ìyẹn jíjà tẹ́ ẹ bá ti jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ fẹ́ ṣàlàyé òdodo tọ́ ọ bá ti sọ òdodo tí ò yí àwọn sọ fi lẹ́fọ̀ọ́ lọ ó fi náà ṣùgbọ́n gbogbo ògbà ìyẹn jíjà ìná sáni tẹ́ ẹ gbọ́n tánà bí sọ anàṣà yìí ló fi rọ́bìtì ìjánà nna tààrọ̀ kàlùmẹ̀rọ̀ à wà ń kánà mọ̀hí kọ̀ anábì ni ẹjẹ́ ń sọ fún yín ilé kan èmi ni màá jẹ́ olùgbọ̀wọ́ láàrin gbogbo àlùjẹ́ náà fẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí kó jiyàn ó lé fáàkì lọ́wọ́ ṣùgbọ́n fi ẹ̀jú dáálẹ̀ bíta lọ́pọ̀ ẹ kí n kú olórí àáfàá lára tó tún lè jẹ́ ká wọ àlùjánnà torí mo fẹ́ ká débi ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ní wa lára jẹ́ náà òun ní o àìbáàrùn ìwà mímọ mójú táwọn ọmọ òrukàn àtàwọn ìyá wọn tó jẹ́ òpó tán bá lọ́mọ òrukàn ní islam ẹbí bàbá rẹ̀ kú àwọn ọmọ òrukàn yìí wọn ní bàbá tí ó náwó lé wọn lórí táwọn ọmọ òrukàn yìí tààbà mójú tó wọn tí wọ́n bá di boko haram tán bá dọmọ ìyàwó tán bá di tọ́ọ̀dù èmi àti yóò sì gbé ní òjì àwọn ni wọ́n mọ̀ wá káwa mọ́lélòdì àwọn ni wọ́n ma jí agbé àwọn ni wọ́n máa jí táyà mọ́tò wa àwọn láàjọ máa kírun mọ́sálásí kí wọ́n yọ fóònù wa ṣe jẹ́ wọn láti kéke káwọn náà lè jẹ́ èèyàn láyé lónìí ìwọ tó fún wa ń gba dúkìá ọmọ wájú ya kúlú ìbùtù lè nà oníwọ̀làbúrò bàbá wọn oníwọ̀lẹ̀gbọ́n bàbá wọn bàbá wọn gan tí bá ń bẹ láyé kò lè gbójú ojú rẹ àwọn ọmọ bá ń béèrè dúkìá bàbá wọn ọba tó ráyà kìlá sí wọn ọ̀rá ìjànú sí wọn ọba jẹ́ àwọn ń wèrè ọjẹ́ sábà bí orí ikú fún wọn yá a máa lo dúkìá yẹn tán tọba déwájú ọlọ́pọ̀ ọlọ́mọ àwùjọ ìwọ́tọ̀ ọba wá ń fègbìyànjú òun ṣe wàhálà aláwọn ọmọ òrukàn wọn ò ní yàyàmùyà àwọn ọmọ òrukàn wọ́n máa bò èèyàn láyé àwọn ọmọ òrukàn ọ̀rọ̀ wọn máa lójútù ọwá ń ṣègbìyànjú lórí bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe mú bó ni wọ́n ṣe kẹ́kọ̀ọ́ bó làwọn ìyá wọn ṣe máa wà dáadáa iṣẹ́ àlùjànnà ni ìròyìn ọmọ àlùjànnà ni ẹ̀jẹ̀ agbọ̀n fánàmì sọ anábì ni ana wa káfílù yẹ bí mèjìlì jannati àkádà wa àṣàrà bí sàbábàtì wàlúwùsọ wà fárájà bẹ́ẹ̀ náà wù máa ṣe é anábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tí bá mójú táwọn ọmọ òrukàn ẹni tó ń ṣe wàhálà lórí bí wọ́n ṣe jẹ́ èmi àti ẹ̀ inú àlùjánnà anábì wá mú ìta ìfàbẹ́ láyì àti káàrin gbogbo anábì níbi ìta méjèèjì àsàbáàbà àti àlùwúsọ ìta àfàbẹ́là àti káàrin gbogbo anábì níbi méjèèjì bá fi súnmọ́ra wa ìlà àsùnmọ́ra wa anábì tó wá ya ìka yẹn pé àsùnmọ́ra wa dídí ni o tó bá di ọjọ́ ìgbéde àlùkìyàmọ̀ torí náà ẹjẹ́ aláàánú àwọn ọmọ òrukàn lójú ẹjẹ́ àṣàánú àwọn okó tí wọn ò ní ọkọ mọ́ ara ń gbèyàn tí máa sórí lélẹ̀ kọ́lọ̀wọ́n bá àlejò ọlá ó já wọ àlùjànnà àbọ̀ alára ń tààtò fi wọ àlùjànnà òun náà ni tọ́lábòlì ilmi náà ká máa wá ìmọ̀ eléyìí tó jẹ́ ìmọ̀ tó máa wúlò gbogbo àsìkò tá a fi wá náà àìsàn tá à ń ṣe lórí pàǹtà tí à iṣẹ́ àdìjẹ́ náà ni anábì sallallahu alaihi wasallam ó jẹ́ ó yé wa pé mọ̀nsálà kàtọ̀rí kan yẹ̀lùtẹ́mísù fi ìhìnmọ́n ẹni tó bá fẹ́ ojú ọ̀nà kan tó jẹ́ pọ́ ń gba ọ̀nà kan lọ wá mọ̀ ìlà sá alàlọ́wù láwùrí ìtọ̀rí ọ́nbìlà àlùjánnà ọ̀nà yẹn ọlọ́run tá a bá ti wá rẹ̀ nìkan òun èlò ọlé ẹgbẹ́ kò ní lọ gbọ́ wà kò tí ẹ sí tọ́kàn pa àmì ẹ̀sìn ẹ máa fura pé sẹ́lẹ̀ sí èso lórí ibú báyìí eléyìí tó jẹ́ pé lọ́wọ́ máa sọ̀rọ̀ pé wọ́n èfẹ́ ya rẹ̀ tá a ti ń kí wọn kò sì mọ́ bá ṣe ń ṣe tẹ̀kí bí rọ́ọ̀tù lè rọ̀ ọ̀rọ̀ ọ̀run ṣe kí ni o ó ti dàrú mọ́ lọ́wọ́ ọlọ́run ṣàánú wa o àáfà láwọn ọmọ àlùján náà wọ́n máa ń wá ìmọ̀ ẹ ká ṣàkíyèsí àárín yìí dáadáa àáfà lára àwọn nǹkan eléyìí tá a máa ṣe tí ó jà á máa wà lùjánà òun náà ni tẹ́rìbíyàtù àwùlá làásìyàmà tẹ́rìbíyàtù ìbànà wal akhawat wal ihsan ilayhinna káàrí àwọn ọmọ wa pàápàá tẹ́ ẹ bá ti rẹ́ntì èmójútọ́ ọmọ rẹ̀ àwọn ọmọ ẹ̀ ti da fẹ́ wónú àwọn ọmọ ẹ̀ ti da bóra àwọn ọmọ ọmọ ti di yahoo wọ́n ti dó tẹ́tẹ́ òun sì ń kírun ilé rẹ̀ sì dàrú ẹ̀yìn rẹ̀ sì dàrú tọ́ ọba kú tán ẹ̀ṣẹ̀ ọmọ wa bọ́nu sàárè ọ̀lọ́mọ tí ó ṣàdúrà fún àwọn ọmọ tí wọ́n mọ̀ dáràn táwọn ọmọ lè kọ́ ọmọ tírípù yà rẹ̀ tí wọ́n mọ̀ mọ̀sípláì yà rẹ̀ sàárè lórí ẹgbẹ́ ẹgbọ́n bá nàbí wa sọ́dọ̀ láàrin ọ̀sán sọ ànàbí ní mọ́nà àdàjá àrí àtẹ́yìn hátà àtẹ̀lówọ̀ wà tó dẹ̀rọ́kà ànàbí lẹni tó bá tún ènìyàn ọmọ omi méjì wọ́n fi bàlágà wọ́n fi wọlé ọkọ lójijì ọmọ wọ́n ṣe sìnà rí èmi àtòbíù àjọ àjọ náà níbo mi ànàbí dákọ mẹ́ta ànàbí tó wá lé ìyẹn lè mọ́ bímọ obìnrin gan ẹ bá wá ní ọmọ ìyá mẹ́ta lu áfírí sisters ìwọ lọ wá tọ́jú wọn àwọn náà fi bàlágà wọn wọlé ọmọ ìwọ náà wọ àlùjọ náà kódà bọ́ jẹ́ ọmọ ìyá méjì ló ní tọ́ tọ́jú wọn sàlátù àtàwà kó o ṣe dáadáa sí wọn tó bá jẹ́ méjì náà àwọn àfáà lọ́wọ́ àlùjọ náà o lọ́mọ ìyá lóbe kó o tún bímọ obe lọ bọ́rù ọmọ obe méjì wá sínú ilé rẹ tí wọn náà tọ́jú wọn ara sí náà bẹ́ẹ̀ làwọn ọmọ wa ọkùnrin náà á lòjútó wọn ara ń tàbí bí sọ pé yóò máa bá wa nígbà tá a bá kú òun ni a ó wá làdé sọ́ọ̀lì ṣe yẹ̀dẹ̀ ọmọ rẹ tọ́jẹ́ ni ọlọ́run tí ń ṣàdúrà fún wa èyí ò yọ ọmọ bá wa àáfàá lára tí ó jẹ́ àwọn àjẹ́ náà òun náà ni àsọ́bùrù ẹ̀ńdà ṣàdáyì wàlámùrọ̀d wàlùtìláà wàfákùdìl láti kéèyàn ó ṣe sùúrù nígbà tí wàhálà bá dé nígbà táìsàn bá ṣe ọ nígbà tó ò rí nǹkan jẹ ìgbà tó ọmọ rẹ wù ilé rẹ wó ṣọ́ọ̀bù rẹ jóná o lè kó dúkìá rẹ lọ mọ́tòrí ẹ̀ lọ ọjọ́ ìlú òkú mọ́tòrí ẹ̀ máa wá ìrùn ààyè kì àdíìsì pọ̀ lórí eléyìí rẹpẹtẹ ẹ̀ńtọ́mọ ẹ̀ bá kú tó bá ṣe sùúrù tó ṣe iná líláyì wà iná ilé ìrọ̀jọ́ ànábì ni wọ́n sọ fún pé ìdínà líle abúdí báyìí bá tèlè jáde náà ọyẹ ẹ̀kọ́lé fún ẹrú mi ní àlùjànnà ẹni tó bá já wípé àdánwò náà ni ìyá wa ń ṣàlójúgbé oṣù méjì àwọn èyí jẹun nínú orí àná sallallahu alaihi wasallam èso dàbínú ni wọ́n máa ń jẹ àdíìsì ẹ̀ tó jù ẹ̀ náà kọ́ tó ṣe sùúrù tí ọ̀sọ̀sọ́ kú sọ àmẹ́bí ní tó bá dínú àlùjànnà wọ́n padà mú ojú wọ́n wà á fi àlùjànnà sẹ̀sàn yóò sì tún padà ríran àwọn àdánwò ti máa ń ṣe wá láyé ẹ̀jẹ̀ dágbìyànjú ẹ̀jẹ̀ a máa ṣe sùúrù àlùjànnà òun ni yóò kángun rẹ̀ fọ́lọ̀wọ̀n bá àlejò ọlá ó láàánú wa lójú àáfà láwọn ọmọ àlùjànnà ara àròyìn wọn ni àtàjáwà àtàjáwù anìlmọ́ọ́sẹ̀ àwọn ọmọ àlùjànnà téèyàn bá jẹ wọ́n lówó àbí nǹkan dà torí pé wọ́n ń wá ìyọ̀nà ọlọ́run ọba àlejò ọlá àdíìsì bẹ́ẹ̀bì nípa ẹni tọ́já sí wípé àwọn èèyàn jẹ lówó ó dẹ̀ ṣe náà ó sàmójúkò tọba gbégbé ara arú nǹkan tí wọ́n jẹ́ náà arahmatu àwọn ẹranko lójú ìṣesí ọmọ ọmọ àgùntàn lè máa ń lẹ́kùn máwọn ẹ̀dá ọlọ́run kì í máa sá wọn ládàá kì í máa pa wọn lọ́fà ṣe bá a ti rí àdìsí tánà bí sọ pé ọkùnrin kan yọ wá ẹnìkan wọ iná a ní irọ́ tí ń hábà sátíá obìnrin yẹn di olóńgbò mẹ́lẹ̀ torí olóńgbò yọ wọ náà ẹnìkan ó sì wà nìjà náà nítorí ajá tó fún lóúnjẹ tó tún fún ní omi inú ọlọ́run bá lè jẹ ọládẹ́kùn sí àfikà máa ṣe dáadáa pẹ̀lú àwọn dáábà ara tí ó jà wá lùmọ̀ náà àtàwọn bá kámọ̀ tú bá kúrò níbi ẹ̀ṣẹ̀ ara tí ó jà wọ àlìján náà òun lòun náà àbá lára tí ó jà wọ àlìján náà òun ni kámọ̀ máa jẹ public fund jàmọ́ ẹ̀jọ̀ ẹgbọ́ dáadáa ẹni tí yóò wọ àlìján náà gbogbo owó tó bá jẹ́ owó gbogbogbò mọ́dé bẹ́ẹ̀ torí tọ́lọ́n owó àdúgbò mọ́dé bẹ́ẹ̀ owó mọ́sálásí mọ́dé bẹ́ẹ̀ owó local government má débẹ̀ owó tán ní ẹbí ṣe sólà má débẹ̀ gbogbo àwọn tí wọ́n bá débi owó tó jẹ́ owó pọ́blíkì ọ̀rọ̀ wọn dàrú tó bá díjọ́ gbèdè nínú àdíìsì eléyìí tí àfa àwa Sàwùbán tí wọ́n gbà wá anábì sallallahu alaihi wasallam ó ní mọ̀ ń fárọ̀ kọ̀ rúfin ìjásàdà wàhù àbàrí omi ń sàlàáfin anábì lẹ́ni tẹ́ni bá bóde lára ẹni tó kú bó ṣe wá kú yẹn nǹkan mẹ́ta ò sí nínú ẹrù rẹ̀ ànábì ní dákàlà àlìjánata yọ wà àlìjánà alákọ̀ọ́kọ́ àlùkíbúrú ẹni tó kú tí ò sì gbéraga nínú ẹ̀mí ẹ̀ yọ wà àlìjánà àsára àwa ọmọ àlùjánà ní pé wọ́n máa ń nífẹ̀ẹ́ síba wọn ìwà àrògà wọn ìjọra wọn lójú ẹlẹ́kejì àdáyénù gbèsè èyí èèyàn máa ń jẹ gbèsè àsìwọ̀ tó ọba jẹ gbèsè máa mọ́ọ́lẹ̀ dáhùn fámílì bí wọ́n máa tọ́ ọjẹ́ lówó tó ọba kú ó lè bọ́ ọ̀sán ẹlẹ́kẹta òun náà ní kí ni o àzọ̀lù wàhùwà sárkọ́tù nílẹ̀ lùmọ́dé là ẹni tí ń ná owó public owó tó yẹ kánná fún gbogbo àdúgbò tó yẹ kánná fún mọ́sálásí tó yẹ kánná fún fámílì tó yẹ kánná fún ìwọ́ tó ń ọba àlejò ọlá àbá àlára tí ó jà wá jùlọ náà má máa náwó ọjọ́ owó gbogbogbò ọlọ́run ọba àlejò ọlá kó láàánú wa ní ojú o ní ìparí torí àsìkò tó ti lọ tán àbá ní ara àròyìn àwọn ọmọ àlejò náà wọ́n máa ń ṣàdúà pé kọ́lọ̀ wọn já wọn wá àlejò náà jàmọ́ ẹ̀ tẹ́ ẹ bá lọ wo sọ́ọ́tù lè fòrò àwọn ìbáàdùn rahman ara àròyìn wọn wọ́n máa ń tọrọ púpọ̀ náà wọ́n já wọn wà jẹ́nà kọ́dẹ̀ láàwọn nínú náà nínú hadithi anabi wa sallallahu alaihi ó ní màá sá àlàrọ́ jùlọ mùsùlùmù àlọ́ra àlìjànàbà àlàáfà anabi ní ọmọ ènìyàn kan tó jẹ́ mùsùlùmí kò ní tọrọ púpọ̀ náà wọ́n wọn ìlà lè náà sọ pé lè ìwọ ọlọ́run jẹ́ ọwà àlùjànnà ọlọ́run àwa náà jẹ́ ọlọ́run jẹ́ àwà àlùjànnà ọlọ́run tó wá lọ́mọ àlùjànnà ọlọ́run jẹ́ akẹ́wọ̀n ọ̀rọ̀ wa sí àlùjànnà ìwọ̀nba bá a lè sọ ìyẹn nínú òròyìn àwọn ọmọ àlùjànnà tẹ́ ẹ wá rẹ̀ tó bá jóbe àwọn tó láwọn ti wọn lọ́tọ̀ ara tó àwọn obìnrin àlùjànnà wọn èyí fẹni tí máa ń jórun ná wọn èyí fi rán ọkùnrin obìnrin àlùjànnà wọn èyí fẹni tí máa ń rìn òun èyí ṣe mùtàbàrìjà gbogbo obìnrin tí èlò dáàbò tí máa ń rìn òhò wọn ò lálùjá náà tí wọ́n ń lọ gbogbo obìnrin tí ń fi rán kúrọ tí inú rẹ̀ yóò ṣe bọ́ọ̀lù máàlì yóò ṣe jẹ́rì yóò ṣe pánì yóò tàṣà àtàṣmẹ́ǹtì ò sí nínú ọmọ àlùjá náà obìnrin àlùjá náà wọn èé máa ń ṣe sì náà obìnrin tó fẹ́ wà lìjàn náà kèé máa ń gbọ́ máa lè lọ fún ọkọ gbogbo tá à ń sọ yìí ló ní àwọn ẹ̀rí o obìnrin àlìjàn náà wọ́n máa ń ṣe ìjọsìn wọn bọ́lọ̀ ń ṣe fẹ́ ààwẹ̀ tí wọ́n bá jẹ wọ́n san padà tàbí kan san fídíà obìnrin àlìjàn náà wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọkọ wọn àti àwọn ìròyìn méjì sásìkò lè gbà wá abẹ ọlọ́run jẹ́ kákàmù ọ̀rọ̀ wa sínú àlùjánnà kọ́ ọgbàjọ́ fún wa gbogbo tí ó lè jẹ́ àwọn àlùjánnà ọlọ́run mẹ́jẹ̀ a lè ṣe èyí tá a bá tún ṣe ọlọ́run jẹ́ àtúbá ká lè fi ilẹ̀ já sórí rẹ̀ ayé àtijọ́ ọ̀gbẹ́dẹ̀ àti àmọ̀ ọgbà yìí ti fà á fò

ti nǹkan kan á máa ní subhanaka Allahumma wa tahiyyatuhum fiha salam lálìjánà á máa kíra wa salamu alaykum wa akhiru da'wana anil hamdulillahi rabbil an la ilaha illa salamu alaykum wa rahmatullahi wa barakatuh